adúgbò lọ́wọ́ náà wá sí ọgbà àtọ́lá ìjẹ fún àwọn ọmọ sọ̀rọ̀ àìsọ́lá lọ́wọ́ wá tó fẹ́ sí ìjàkà rẹ̀ àwọn ọjọ́ rẹ̀ gbogbo ní kúrò lọ́wọ́ fún àwọn tó fẹ́ sí ìjọba ìlọrin wọn. nígbà máa lọ oní ọ̀nà ayà ti inú sọ́ọ̀tì pàápàá sọ̀rọ̀ àìsọ́lá lè gbé àwọn ọmọ náà. ọba náà ló ti ṣe àánú abẹ́rẹ́ tó lọ́wọ́ ló ti ṣe àánú lábẹ́rẹ́ bá ti yẹ kó ti sọ náà lọ́wọ́ lọ́wọ́. Àtúntà sọ̀rọ̀ láti láti bí ogún láti gbé ẹ̀yí ọlọ́pàá ìmọ̀tò sí lóòrò àpapọ̀ náà. Ó jẹ́ owó ọlọ́run àbí ìròyìn tó kó dúró nípa pé aláàánú ọlọ́run àti lórí àwọn yẹn bá tọrọ ti àwọn ìyẹn èyí tó lọ lánà ìyẹn bẹ́ẹ̀ èyí káàdì mọ́sí tó mọ́sí ní ojú ọ̀nà ìṣẹ̀kọ́lọ́ a sì mú ìwà lórí ẹ̀ ibi àwọn káàdì ìyẹn bí àwọn ìjọba náà wọ̀ lọ bàbá tó lọ da ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó kó wọn lọ́ta mẹ́ sáré bí àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kẹ́kẹ́ ìgbìmọ̀ náà ló wọ́n mọ́tálẹ̀ lẹ́sìn ìta òwúrọ̀ àti ìta ọ̀tọ́lẹ̀ ẹlẹ́yìn ọkùnrin ní ogún lórí àwọn ọ̀rọ̀ yìí. onáà ní pé ìbára ń bẹ́ẹ̀ ni bíbù láì wọ́lá àbọ̀rọ̀ àfihàn àti àfihàn àti báwọn ọ̀tọ́lẹ̀ ní nípa pé lọ tó àwọn súnmọ́ náà káwọn fi káwọn fi àwọn ọ̀rọ̀ yìí. òkú àwọn náà wọ́n ti mọ̀ sí aláàmú kó bá wọn ní aláàmú kó tó fẹ́ sọ̀rọ̀ wa nípa gbé ẹlẹ́yìn ẹ̀ka nínú ẹ̀ka ìgbé wọ máa ń lọ sí ìṣẹ̀lẹ̀ káàkiri ní ìwọ nínú ẹ̀ka náà ikú bí sinmi náà pọ̀ náà ẹ̀rọ náà ẹ̀rọ ìlú bàbá bẹ́ẹ̀. wọ́n á sábà lọ sí ìlú ìwọ ìlú bíbí ká ẹgbẹ́ ọlọ́run lẹ́nu ní mọ́tà ẹlẹ́ẹ̀kẹta lánàá tọ́jú ẹlẹ́ẹ̀kẹta lè ní ogún. Olórí ní nínú ìlà pàwọ́ àbàmán ọwọ́ nínú sọ̀tọ̀ àná. Tọ́jú tọ́jú ọkọ̀ náà ó sì ní ìròyìn àánú lọ́wọ́. Àtẹ̀tọ́ oníwà lórí sọ̀tọ̀ àná tó ti fún ọ sí jíjóná àti jíjìnà ìgbésẹ̀ àròjì lọ́jọ́ ìròyìn náà lọ́jọ́ ìrìnlẹ̀ ẹni ìsọlọ́kọ̀ ẹni ìtẹ̀sí tí ọ̀gá sí gbogbo wa. Àròjì ojú ọ̀rọ̀ ló sọ náà tó di àgọ́ ọ̀rọ̀ ọ̀kadà ọ̀rọ̀ kò ní méjì àtúrà ìdúró òní fáwọn ẹ̀mẹ́. Màá kẹ́kẹ́ sí ibi ọlọ́pàá ẹ̀rọ ìtura tó bá tó dúró ìtàn ìmọ̀ ẹ̀yà máa. 现在不老了，今年那个地方的那种空气，所以就老了，慢慢的病，那那么什么，安静的去，解放的东西。来，咱们老人家来来来，咱们发现了，或者现在在采油。itu Ar-Rahim Ar-Rahman Ar-Rahman Ar-Rahim òdìdí ayà nínú ọ̀rọ̀ àná lórí ìṣẹ̀lẹ̀ tó ké sí ìtumọ̀ ẹ̀ òkè òdìdí ọ̀rọ̀ àná nípa fífòrò ní rọ́ọ̀kì àbí àwa gbàgbà tó gbà àkàndùlélà ọlọ́run wa sọ̀rọ̀ èèyàn àkọ́kọ́ àwọn ìpinnu rọ́ọ̀kì ara ẹ̀ òye ẹlẹ́sìn ìyá àmà òye ẹlẹ́dá ọ̀rọ̀ yìí òye ẹlẹ́sìn ìyá ọ̀rọ̀ náà ìyá ọ̀rọ̀ yìí táwọn ọlọ́run ti àmà aṣojú àti ètò àti àwọn ọ̀dọ́ tó kà lọ́wọ́ yìí tí wọ́n máa ń sáré yẹn ti kà ní ọjọ́ àìpé ọlẹ́dùn láti fi ayé ẹ̀rọ ìdùn fún ayé ọ̀dọ́ àpáyà àti àbọ̀ ayà ọ̀dọ́ ayé ọ̀dọ́ lórí ìgbìmọ̀ ìgbìmọ̀ ẹ̀fẹ́ àtọ́jú káwọn ìgbọ́ fi àwọn tó ti pé wọ́n mọ̀ sọ́kún mú jẹ́ ká ń nàta ìgbà yàtọ̀ ní ìjọ àtàwọn. bẹ́ẹ̀ sì ni kíka wáyà àwọn àmì ẹ̀ka ẹ̀ ìdí ìlànà ìjọba ìdúró èyí ìdí ìlú ìdúró èyí ẹ̀ka bẹ́ẹ̀ ya bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ní ọ̀hún. ìrẹ́ àwọn ọmọ yorùbá túra túra yìí túra tó wájú àjẹ àwọn ìgbà tí a yà lẹ́fà àwọn ìgbà tí a lẹ́fà àwọn ìgbà tí a yà lẹ́fà lọ. tó àwọn ìgbà tó rárá yẹ kó lóyún báyà lẹ́fà lọ́wọ́ so náà ló lọ sí láàmú láàmú ẹ̀ ọ̀ bàbá yìí lọ. ayé àkókò ajé àti nọ́ọ̀bù lẹ́yìn àtọ́wé ọ̀nà ọ̀fẹ́ ẹ̀fọ́ náà. so nínú ẹ̀sìn ká má bàa ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn pé ọdún yòó tí wọ́n á yẹ lọ́kọ̀ tó ń láàmú láàmú lọ́la lọ ìka àti olórí mọ́tàlá yìí sílẹ̀ ní afẹ́fẹ́ yìí kápẹ́lẹ́ fẹ́ẹ́ sáà wà. àwọn àgbà ti gbogbo ẹ̀ lọ. òun náà ti gbé ètò tó mú ní bí ẹgbẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ tó fi tó àwọn àmì ẹ̀dùn wa ń pè àwọn ọlọ́wọ́ ó kà ní ìdílé ẹ̀dùn wa ń wá ìdánilá. bẹ́ẹ̀ ni a ti lágbára rẹ̀ tó ti ọ̀dẹ̀ fúlàní wa ẹ̀nu wa. nígbà tó lágbára rẹ̀. tó yẹ lọ sí ẹnu wa. nígbà wo ló bá dára rẹ̀ ọlọ́run ti ọlọ́run sọ ló bá tó ní àyè ìgbìmọ̀ gbogbo ẹ̀dẹ́ ẹ̀fẹ́sẹ̀ náà tọ́jú ọ̀rọ̀ àmà fẹ́ẹ́fẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ nígbà wà á yẹn ká yẹn tí ọ̀rọ̀ àti yàrá rẹ̀ ẹnu wa òkú ẹnu wa. òkú ìdájọ́ tí òkú wọlé wá sí ram ti fi tàwọn yìí àwọn ti tàwọn tàwọn yìí bó làwọn tó wá fún ìdájọ́ ọ̀rọ̀ àti ìbéèrè ìbéèrè ara tó ọlọ́run bá ti ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ tó yí pé omi ọ̀gá kọ̀m̀pútà tó fún àmì ìwà ọ̀gá sọ̀rọ̀ ó ti lè yá ìgbà yá kí ìwò sọ̀rọ̀ ọ̀rọ̀ dájọ́ lọ́sọ̀ pé àrùn àmà àlùdámọ̀ ìkọ̀rọ̀ àlùdámọ̀ ìkọ̀rọ̀. علم بالبيان الله يقول القرآن مستقبلا وقل بيان أذكر بيان إذا في المرافعة نقول إذا أخبروا عن أبا فلو ìtumọ̀ ìjìnlẹ̀ ní ìgbẹ́lẹ̀ àti ìmọ̀ ọ̀rọ̀ lọ báwo ni a máa sọ̀rọ̀ yẹn lọ́la òkè ìlú wa àtàlẹ́ lọ́la. ẹ bá ń fọ àwọn ọba máa tó lọ́kọ̀ọ́ lọ́wọ́ yọ̀ọ́ ní ìgbòho káàdì ọ̀dọ́ ọ̀dọ́ àwọn bàbá níjọ́ kan lọ́wọ́ àtọ̀ àwọn ìjọ ká ìjọ bí àpààyàn fún owó tó lọ bẹ̀rẹ̀ nílé. bó tó ní kàtẹ́lẹ̀ tó ní kàtẹ́lẹ̀ èdè tó ọ̀rọ̀ kàtẹ́lẹ̀ tọ́wọ́ àti ọ̀dọ́ bàbá ó lò bí àpààyàn ní ìjọ tó ní kàtẹ́lẹ̀ tó ìdákẹ́kẹ́ ìfúnná bí o. ọlọ́run ti tó àwọn àgbáyé lọ́wọ́ àlàáfà lórí dáa. Ìwọ ọ̀sùn ní àkórí tó ìkọ̀ ọ̀gá lórí lọ́dà. Kọ́ńtà pé àrọ̀ ilé ẹ̀rọ àmọ́ẹ̀. Tẹ̀sí ọ̀kọ̀ bá lọ́wọ́. Alákọ̀ọ́kọ́ ni pé Núbà ti ní ìmùsùn ara wọn. Bọ́ọ̀sì làálẹ̀ mi. Àbàmọ́ẹ̀ lọ́kì. Mílíọ̀nù. nínú ya àbámu àbáyà ìlú níbi ilé ilẹ̀ a àbámu àbáyà ìlú mi kaba ní adéba àmàlù ilẹ̀ tó ọba lọ àyíkú láti kọ́ ọ́nà òbí yá alùpà náà ilẹ̀ tó ní ìpínlẹ̀ náà àlọ́ yìí túmọ̀ sí ẹni tí ó ṣe àánú. nígbà tí ẹ bẹ̀rẹ̀ nǹkan láti bẹ̀rẹ̀ tó wá lọ sí òfin rẹ̀ bẹ́ẹ̀ lè rí pé ọkùnrin yìí o títọ́ yìí o ọmọ àkọ́mọ́ tó bá ti ń sọ láyé ọ̀gá. Tọ́lá sọ pé ọkùnrin yìí o ọmọ àkọ́mọ́ títọ́ yìí o àwọn ọ̀gá kan tó wílẹ̀ nígbà tí àwọn ọ̀gá. Àyẹ̀ ìgbà tí ọlọ́run bá àdúgbò aládùn ọ̀rọ̀ tó ọ̀sọ̀ ibi àrùbá náà ẹni ọ̀rọ̀ sí i ọlọ́run bá àdúgbò aládùn aláàánú sí ìdí àánú. bẹ́ẹ̀ náà sì ń tẹ́lá tó ló ń sùn láwọn onímọ̀ fún ibi àrùbá náà ọlọ́run bá àdúgbò alá ó ní olùgbé àánú gbogbo ẹ̀dá. ìgbà náà wọ́n ní olùgbé àánú ara ọ̀pọ̀ àwọn ọmọkùnrin òdodo. Orí ẹ̀rọ pé ní ọwọ́ ọ̀rọ̀ ìyá àwọn ọ̀rẹ́ rẹ̀ máa ń ra ìyá òun sí i. Rọ̀bínú òun òun ó ṣe níjọ́ ìjà ìyá àwọn ọmọ rẹ̀. Sọ̀kátà sọ̀rọ̀ gbogbo kátó wá sọ̀rọ̀ ìtànà nínú ìjọba ayélujára بحنا الرحمن أي رقم كل دولة بل في قرآن الله الرحيم أمر العالمين رضي الله عنه وسلم القرآن في لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ọlọ́run àti ìjọba ọlọ́run àti ìjọba olùsọ ọlọ́run àti ìjọba ẹ̀sìn ìjọba ìfọdọ̀rọ̀ kí ni kò náà ìròyìn kéèyàn ní bọ́lá ń jẹ́ ọlọ́run kọ́ ìjọba wa ní kò ní àrà náà ìròyìn tó wá dé dé ẹ̀rù yìí ní àdéhùn jẹ́ nípa tó ń lọ bá àmú kó dẹ̀ ọlọ́run ló gbé lọ́wọ́ díẹ̀ kí fún ẹ bí bọ́lá ń tó kò náà lẹ́yìn wá fún ìdájọ́ yóò gbé nínú ọ̀rọ̀ ìdára láti bọ́ àti ní ìgbìmọ̀. mọ́tàlá yẹ kí ìgbọ́n wa parí ẹ̀kọ́ jẹ́ agbẹ́rin twenty five twenty six. oní àdìgbé abdulrahman rọ̀bì ìtọ́sẹ̀ ní ọ̀gbìn àánàmì kẹ́tọ̀ náà lẹ́kọ̀ọ́. oníkóró yìí ọjọ́ ìròyìn fún àgbà. درجة الحمد لله الله يقال وتكبر ومن الله رب العالمين لكن بعض كل تكبر ومن وقع في أرواح في الرحمن الرحيم من وقع في كتابه इनको जो मुतवासित है मुतवासित में करा है ये रास्ता तो वो उनका आमंत्रण मिला के आमंत्रण का क्या कर दिया वहाँ बोलो तो सावधान है अगर आप मुतवासित है तो सावधान है उन लोगों ने तो ऐसे बहुत सावधान परिवार के लोग कुछ जिम्मेदार सुबह अगर देखिए और आप Grazie, potete contemplare di nella vostra non rovi, il tuo di poter conoscere la su quelli la vinto a non rovi la sua a chi fa la parte no la sua di salvare. Posso andare a dire che non lo sarà, sarà in cui ọlọ́run àìsọ̀lá lókè ọ̀kan tuntun ni ìgbẹ́ bá ń ṣe tó bá pa á pẹ̀lú lókè ọlọ́run àìsọ̀lá tó àti gbé lórí lókè láyé lórí ọ̀rọ̀ mẹ́ta pẹ̀lú báyìí àti ilé ìgbẹ́ tó àti ilé ìgbẹ́ tó. káwá sí rìgítà gbogbo ìgbé ìmáyé tí gbogbo olùkọ́ mọ́ra wọn. lórí yẹn tí ó lè kíkà lórí àrà náà nìkan bí. nínú ìrètí tó kẹ́lẹ́ gbọ́rọ̀ láti ọ̀dọ̀ twenty six rọ̀mọ́bá àpòlẹ̀ twenty seven twenty eight twenty nine àwọn àtiwá ìta yìí láwọn àìsàn ìgbé ìta ní àìsàn ìkọlà ní wòlò ní ìbájọ́ ìgbà ní ẹgbẹ́ táwọn fi wọn ní pẹ́ẹ́lí àwòrán ẹ̀gbọ́n ìgbà mẹ́lẹ̀ táwọn sùn nípa pẹ́ẹ́lí àyà tí wọ́n kọ́ àwọn ọlọ́dọ̀ ẹ̀kọ́ tó máa tẹ̀lé káàkiri ọlọ́dún bẹ́ẹ̀ ni ní ìbò lọ́sùn ní àwọn ọ̀sùn. tó àwọn ẹgbẹ́ rẹ̀ tó máa bá wà àwọn àdúgbò wa ń bẹ́ẹ̀ pẹ́lẹ́ pé kókó tí aṣọ nínú tẹ̀sí láti tẹ̀sí. bẹ́ẹ̀ pé ìwọ àdúgbò yóò wọlé ní tó kò lè àwọn káàkiri bíi tó àwọn àkókò máa ń tó lọ́wọ́ àtẹnu lọ́la lọ́ka ìta ọ̀. àwọn àkókò lè máa já pa pòtẹ́tì báwọn onímọ̀lẹ̀ fún mi jẹ́ wá ní ọdún tó ti lọ́wọ́ ìyá ọ̀. Olùdókòwò kò ń jẹ́ bá bá jáde ní Brazil. Con quello che abbiamo all'inizio, per esempio, le unioni, per esempio, nel perfino vanno a lungo di normalità, yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú yóò sọ pé tẹ̀sí náà àwọn ẹ̀yà tó sì lọ sí ìṣèlú tí ó lè fà ọmọ náà ilé ìyàtọ̀ káàkiri ìlú náà ní ìlú náà. Nàá nígbà tí a bá fi kó lẹ́nu ẹni tó wọ́n sọ̀rọ̀ pọ̀ wọ́n wà fún káàkiri ní ìlú. Bẹ̀rẹ̀ sí pẹ́jọ́ ìlú ń sábà bahwa orang bukan saja bukan melalui aja semua akan dimandu oleh sahaja betul dimandu malah malah baru waktu mereka ada betul ini kami orang luar ada konteks itu orang kita ada di sana Bulan ini ada suara mana orang yang dapat dulu masalah ada di ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ọ̀nà pẹ̀lú ìpàdà méjì pẹ̀lú ìgbọ̀rọ̀. ìgbà tá a bẹ̀rẹ̀ mọ́tàlá ní alákọ̀ọ́kọ́ olùdílé àti àyẹ̀wò pé kí ni ìbámu ti ń bẹ láàrin àgbàgbọ́n àròyìn tí alihamudulilayi ọ̀gbìn àti ìgbà adáàbọ̀ àtọ́jú ìgbésẹ̀ àwọn ìgbà tó mọ̀ tó gbé yàrá àti òní ilé ìmọ̀ tó ti mọ̀ tó tẹ̀lé ètò ìmọ̀lára bẹ́ẹ̀ ní ìṣòro àpò àyà. ìmọ̀ nípa ìbámu oníjẹ láàrin ìṣúra àti ìṣìkì tẹ̀lé tẹ̀lé ra ọ. nínú ìṣúra ẹ̀rọ kan kí ni ìbámu gbígbẹ láàrin ayé àti ìṣìkì tẹ̀lé tẹ̀lé ra ọ. àwọn afáàbí ìṣúra lórí ẹ̀ dáadáa. ìṣúra wọn ti máa ń bẹ̀rẹ̀ mọ́ nílé ìgbẹ́ pàrọ̀ òkèlè pẹ̀lú ìwọ̀n ìgbẹ́ òkè. Èyí bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn yóò tẹ̀lé àìsàn kọ́lọ́mù ìlànà wọ́n á jẹ́ púpọ̀ lórí ìgbẹ́ òkè. àtàlùfà ìgbẹ́jọ ìgbẹ́jọ ìgbẹ́jọ mẹ́jọ mẹ́jọ. Òsì ní wọn kọ́ ọ̀dọ́ ìgbé lórí ilé ilé náà ti ìta òkè àwọn ìgbẹ́ tí láti bẹ̀rẹ̀ lọ́pàá ìgbẹ́ lọ́pàá. Ó kọ̀ náà إنما من الآيات والصور في البقاء كتب فرد من البقاء so أكثر من مقدمة أعطانا من أنا لما بنفع التفكير أمره وأنكر وأمين فإذا كنت بارد أقول في بارد لا أعلم وأعطانا من أخبار الأمور في بارد أقول لا أعلم الرحمن الرحيم أقول الحمد لله رب العالمين إن بعد الله هنا نيجي بعد الله عليه وسلم فقيل رب العالمين هم كل ولا لا تجد ويلون إذا جاء أمرنا أمرنا الله الله pé ara náà òun ọlọ́run bá tó ń tẹ̀lé aláàbí òun lórí ìwé rẹ̀. mọ́tà alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ mẹ́rin la tọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mẹ́rin tó wà ní nàìjíríà kò àdìmọ̀ owó bẹ́ẹ̀ lọ. mọ́tà alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ yìí àwọn àmàlù rọ̀bì yìí. ló wà. lẹ́yìn tó bẹ̀rẹ̀ rẹ̀ ní ṣúnà tó ti ẹgbẹ́ máa ti hàn sí ìdílé sọ̀rọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ wọ̀ èyí ti gbọ́dọ̀ ló sọ ìfẹ́ ti dé torí ti èdè gbogbo tẹ́ àdìmọ̀ ló wọ̀ lọ́wọ́ wọ̀ oníròyìn. ti ọlọ́run já ìdí wọn ọlọ́run ló lè gbogbo ẹ̀fọn lédè. ìwà àkókò ọ̀sán ọlọ́run ní máa bí ilé ìṣẹ̀lẹ̀ ọlọ́run náà á lọ́wọ́ wa kó bá ẹ̀ máa bí ìwẹ̀ ọmọ ló tètè. ìgbà wo ni tètè ọlọ́run ìgbà tí èèyàn bá ti tí ó ti ní lọ. fọwọ́ ìbára ọ̀rẹ́ mi ni tó fi làwọn ẹ̀ fi ẹ̀ ọlọ́run wọ́n yọ sáà òṣèlú ẹ̀ka tó wọ́n sọ lórí àbúrò ìlà ti àbúrò àbúrò tẹ̀lé lọ́wọ́ ọ̀sẹ̀ náà. ṣùgbọ́n o lọ́dọ̀ àwọn ìgbà dábà ìná ìlàkọ́ ni o ìná ìlàkọ́ ni ọlọ́run àwọn àti ọlọ́run náà lẹ́yìn ìgbọ́ ọ̀sẹ̀ ẹ̀kọ́ yóò wà lóko. ṣùgbọ́n pàápàá tọ́lá ń ṣe mẹ́rin àti pẹ̀lẹ́dẹ́gbẹ́. Tọ́lá ń wọ́n ṣẹ̀dá àti ìṣẹ̀dá àti ìṣẹ̀dá

ọlọ́pàá ọlọ́pàá náà fi lẹ́lẹ̀ èké wọn náà ní ọ̀rẹ́ yóò wá àwọn. ọlọ́pàá ìgbàlódé náà láti pẹ̀lú ní àgbàkan ẹ̀rọ yìí wọ́n lè tó pẹ̀lú ní ọlọ́run nínú ayé bẹ́ẹ̀ náà nínú àdúgbò àti ìwà sọ̀rọ̀ ọ̀gá ọ̀gá àdúgbò náà lọ́wọ́ àdúgbò náà ونبي الأسماء الأسماء بأسماء الله تعالى الحسنى والرب هي جزء من أركان أسماء الله وأحد أركان قوله كان يقول في أبو قولون àti àwọn èrò tí o kọ ọ̀kan kó sínú orí mu kan ní nínú ìgbàgbọ́ ní láti rí àkàlù ìmọ̀ lábẹ́ àlìmáàlì láì rẹ̀ ìwọ́n àti àlìmáàlì àlìmáàlì láì rẹ̀ lọ́sùn náà wọ́n ti bá ìlú rẹ̀ yá. káyọ̀ ló ní àwọn ọkọ̀ náà tó kù lókun pa lẹ̀ wá àwọn ọkọ̀ ọ̀bẹ náà bẹ́ẹ̀ ni àwọn òṣèlú ọkọ̀ ọ̀bẹ náà. àwọn ìgbà kẹ̀kẹ́ ti lọ ẹ̀rọ gbára lọ́rọ̀ lọ́sọ̀kọ̀ ẹ̀rọ adé lọ́rọ̀ lọ́sọ̀kọ̀

ẹ̀ẹ́dẹ̀ máa ń sọ̀rọ̀ nípò ẹ̀ẹ́dọ̀rọ̀ òkè ká ẹ̀ẹ́dọ̀rọ̀ òkè ẹ̀ẹ́dọ̀rọ̀ ọ̀gbà àgbọ̀ ẹ̀ẹ́dọ̀rọ̀ lórí ti bí gbogbo nǹkan wá ní bóòlù ẹ̀ẹ́dẹ̀ wá ti tó lọ́wọ́ wá ń bẹ̀ òwúrò pọ̀ ní àwọn ọmọ ọ̀rọ̀ wa èyí kò ní àwọn ọmọ abẹ́rẹ́ wá ń bẹ ọ̀nbẹ wá gbogbo àbáràbá òtúmọ̀ sí àwọn ènìyàn ọ̀rẹ́ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìṣọ̀ra àti àwọn ìròyìn náà di ọ̀rọ̀ wa. lẹ́yìn náà àwọn akẹ́kẹ́ni lórí àwọn àmàlùwọ̀ kí n sáà tún oní àdìgbé kí n tún máa àmàlùmáàlù rọ̀ kí n tún máa kí n tún yàtọ̀ láàrin gbé. àdìgbé máa àmàlù oní àdìgbé tí wọ́n ti àná. àwọn kan nínú àwọn ní àkúdà náà àyà ní ọmọ sọlẹ ní ọlọ́run àti àlà ní ọmọ sọlẹ wọn ti rí àmì pé kí ọkàn ọ̀rọ̀ fún nǹkan ọ̀rọ̀ nítorí ẹtí ẹfẹ sàmì ẹfẹ sàmì èyí ò yà lọ́wọ́ ẹni bọ̀dọ̀ lọ́wọ́. ẹ̀ka àánú ní káwọ̀ bá máa mú ìjọ náà ọ̀nà ọ̀rọ̀ fún ìjọba ọlọ́run ti gbà wọ́n nínú làákà nínú káwọn ìṣúná rẹ̀ tó máa gbé lórí wípé ọlọ́run àdìgbò láti àná ó ti láwọn ènìyàn ní ìlú náà fi àtẹ̀lé ìdọ̀tí àtàkùn ìpàtọ̀ ó ní ìgbìmọ̀ onígbọ̀ràn ṣùgbọ́n ọlọ́run ló lójú ìlà rẹ̀ sọ̀rọ̀ ìwà ọ̀là ìlú. bàbá wa sọ̀rọ̀ àánú àánú bẹ fọlọ́ ó fi lè yẹ fúra rẹ̀ nínú kọ̀ọ̀án àdéhùn ọ̀là àwọn ọ̀là ti di nílẹ̀ àwọn àdúgbò yìí tó ń bẹ nínú kura àti nínú àdí lọ́dẹ pé ẹ ẹ̀rí fún ẹ yàtọ̀ sí àlọ́. Gbàdá mi sáà ló lè fẹ́ ní kọ́mọ rẹ̀ ní sáà kọ́mọ rẹ̀ ní sáà kọ́mọ rẹ̀. Ó ní ọkọ àtàlẹ́ ìgbà ìgbà ìdí ní ń sí àwọn ẹ̀dá rẹ̀ lórí ìdí ìdí lọ́wọ́ lọ. Wọ́n á yẹ kó ìbá àtúntà ló bá lọ́yìn bí ọ̀sẹ̀ lẹ́wà fún. Ìbí àtìgbọ̀ ibi àwọn tó ń tú àkùrá àti ibi ìgbà àwọn ọ̀rọ̀ tí wọ́n ní orúkọ ní orúkọ náà àjọ kí ayé àtàkùrọ̀ ọ̀rọ̀n ọ̀bá ìtumọ̀ táwọn ìtumọ̀ táwọn àdúrà ọ̀bá àwọn àṣà àtọ̀tọ̀ tó àwọn àkàndá àkọlù jẹ́ ní àkọlù ìgbà rẹ̀. bọ́lá ti kájà sí ni ó máa ń gbé ẹ lọ́sọ̀rọ̀ fún mi ó sì máa ń gbé ẹ lọ́sọ̀rọ̀ fún mi ọlọ́run wà láàánú láàánú ọ̀sẹ̀ àjẹyà ó sì ní orí láàánú náà ìdí bọ́lá òun ti gbé lábẹ́ o ó ń kẹ́lẹ́ ọlọ́run o àjọ bí ayé ní àtàbí ọ̀run yìí o ṣùgbọ́n èyí tó ti dùn àkàtúntà ọ̀rọ̀ mi aláàánú ìyọ̀ òbí àná àwọn akáwà sọ lórí ìgbọ̀rọ̀ lórí ìyàtọ̀ lórí ẹ̀ àwọn òbí rárá kò sí àtọ̀ bẹ́ẹ̀ ìgbé ìdí ìlànàwá wọn a máa mú fún àwọn ọ̀rọ̀ báàtò wa àwọn ọ̀rọ̀ tó máa fún ti bẹ̀rẹ̀ lórí kan ìdí ìgbẹ́ bá tí wọn náà ti máa sọ nínú ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ náà àwọn ilé ìyàn ẹ̀ ń mọ ọ̀rọ̀ ọ̀fẹ́ lórí ọ̀fẹ́ ìdí àtọ̀ nílé yìí. Ambil pasti bumi itu Menangnya mereka jatuh dari sini Aku balap, aku tidak suka dari diri juga Soalnya jauh juga kalau bersama Si Rocky, kalau bersama orang Ambil jatuhan ya Itu soal kalau Soalnya Rocky itu tidak ada di apartemen yang soal Awalnya dia ambil ya, menjawab ini untuk lagi Jadi ada suatu menjadi ini àtọ̀gbà àwọn náà. Ọlọ́run bá yẹ ọ̀rọ̀ yìí ẹtí máa ti àǹfà àwọn olùdókòwò nígbà tó fẹ́ nígbà Nígbà tó sọ fún àlùkò rẹ̀, oníwà ọ̀ní oní àwọn nánú alẹ́ àti táwa. Kọ̀tọ́ bí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀, àwọn nánú alẹ́ àti táwa ọlọ́ba aláàánú ó kú àtúnyà àlùkò rẹ̀ sọ̀rọ̀ wọn bá sáré sọ̀rọ̀ nínú ìyàtọ̀ fífẹ́ láàrin arahman àti rahim. lẹ́yìn náà làbẹ́sọ̀ tí a ta àgbọ̀nni ẹlẹ́karùn-ún. olùdarí ní abẹ́rẹ́ sọ̀rọ̀ fún àwọn tó ń gbé ọlọ́run fi ìròyìn kan lè ara rẹ̀ látara ọkọ̀ àwọn yóò ta kù lórí ẹ̀ka ìdáyà bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀tẹ́ńdílà ní àdúrásọ àwọn orúkọ yẹn bí òmìnira pọ̀ lọ ẹlẹ́tọ̀ tí ọjẹ́ àti òbí rẹ̀ yọ ní lọ́kọ̀ rẹ̀ abẹ́rẹ́ lọ́kọ̀ àwọn àwọn ní ìgbọ́n ní ìta kí àwọn gàdí tó mọ̀ ní ìrora bẹ́ẹ̀ náà ni àwọn ìgbọ́n ní foundation tó ẹ̀mí akọ̀lẹ́tẹ̀ òkàkọ̀lẹ́tẹ̀ lálẹ́ wà tó ẹ̀mí gbígbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ àwọn ọ̀dẹ́. Májàlá ẹ̀ ẹ̀fà lórí àtàkùnmáàdì ọ̀rọ̀bí ìlànà nípa wípé bí kòrá sí rẹ̀ kò sí ìlú wọn kòrá nù. Ọ̀pọ̀lọpọ̀ ara àtàkùnmáàdì ọ̀rọ̀bí. Inú ọkọ̀ olóyè ìjọba ló ti di báyìí àtúkọ̀mọ́ra àwọn ìtàn wa àtúkọ̀mọ́ra àwọn ìtàn wa. Eré dáadáa ilé ìdílé ọ̀rọ̀ kan náà ní ọ̀rọ̀ kọ̀ọ̀án ọ̀rọ̀ kan náà ní ọ̀rọ̀ kọ̀ọ̀án látọ̀dọ̀ náà ọ̀rọ̀ tuntun dábàá sílẹ̀. sábà gbogbo àwọn kìíní ayé àtúntọ́lọ̀ sọ́ọ̀tì kan tó sì tún sọ́ọ̀tì rẹ̀ tẹ́ká wò ó síra wọn yọ máa mú ìtumọ̀ tó pé wá fún ìrìnàjò ọpọlọ báyìí náà ti túmọ̀ sí i bí tẹ̀lé yàtọ̀ táwọn àbá àti àtẹ̀lé lórí ẹ̀ ẹ̀ lè dá ìtọ́ ẹ̀ lè dá ìtumọ̀ rẹ̀ padà lọ sí ìtọ́kọ̀rọ̀. gbogbo yéésì tó bí irú àwọn òkúkú ní ọ̀pá àtọ́ àwọn àwọn àwọn alìbìlà àmì àmì tọ́ a ẹ̀gbọ́n àwọn àwọn bàbá dé àti ẹgbẹ́ bàbá dé ìbáfọ́ àti àwọn àtúntò ọ̀pọ̀ ìwé. ìtọ́kọ̀ nínú wọ̀rọ̀ àti ọ̀pá àti tọ́lá ìlọ́sọ̀rọ̀ fúlàrí. القرآن يعني الذي يظهر خلاف للمتغير فقال عن الله ذكر رحمة ربك حمده سبعا Sọláwí máa fi dúró lórí àwọn ọmọ akẹ́kẹ́ kí ẹ tilẹ̀ ní máa fi dúró lórí káàdì ìyẹn mọ́tà àwọn ará ẹ̀rọ àtọ̀wá àtọ̀wá ẹ̀sìn àdúgbò ọmọ ìlú ọlọ́mọ ẹ̀sìn ọ̀dùnkọ̀ ọlọ́run àdúgbò ọmọ ọ̀sẹ̀ pé kí ni àwọn ọmọ tòlójú làrá mi mọ́jà àwọn ara rẹ̀ ìtọ́kọ́ mọ́jọ ọ̀rọ̀ náà ní ilé àràbí lágbára lọ́nà tọ́ka ìdílé tó ní ìmọ̀ nípa rẹ̀. ẹ̀yin lágbára ṣe bí èdè yìí ká èdè yìí ní ẹ mú òkè àwà àrẹ ìṣẹ́ ìpínlẹ̀ tó àwọn òkè àìsèlè láàmùlé nímùlé dáàbí kálíkẹ́ta àwòrán àwọn ìṣàfihàn ìlú rúdà àti ìlú ọ̀gbẹ́ni. síra ìdè kọ̀ àwọn òbí méjì tí ìwọ̀n mìíràn ọ̀rọ̀ ìjẹ́ kan àwọn ẹgbẹ́ ẹgbẹ́ lọ́rọ̀. so ìdájọ́ ló bẹ̀rẹ̀ sí tara sí ọ̀rọ̀ kan tó lò kan àbí ayé kan àbí ẹgbẹ́ kan tó ń fara nínú wa lágbára òkè òjò tó lò kan tí a fi ní comprehensive understanding lórí bóòlù ẹgbẹ́ lọ́rọ̀ so láti fi àyẹ̀wò ilé nígbà tá a ti àyẹ̀wò àtúnyẹ̀lẹ́ ìgbà àdìsí ọlọ́pàá dàpọ̀ àrùn rọ̀bì láàyè márùn nínú ọ̀rọ̀ márùn yàtọ̀ sí ti lára àwọn rọ̀bì àti sọ̀rọ̀ tọkọ̀ orí ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú ìjà ìjà lọ́wọ́. láwọn àyè mí ọlọ́run máa ń fi sàlàyé nípa pé ìjà òun ọlọ́run ó lé o ṣùgbọ́n yóò tó wá sọ pé kí ni o oh, òun ni àwọn ọ̀rọ̀ ìbí ìdí aláàbò kọ́mọ́ bí ẹni bẹ̀rẹ̀ lọ́rọ̀ òkè sọ́kà sí pé ìgbó gbọ́dọ̀ ní ojú yóò fi àti àwọn ẹlẹ́sẹ̀ ọ̀tà torí pé ọlọ́run gba àwọn ẹlẹ́sẹ̀ ó tún fa àwọn míì náà fi àjẹ òní ìlú lò lẹ́gbẹ̀ẹ́ táwọn àwọn ẹ̀rọ wa tó àti wàá tọ́jú gbóló àgbàmán nínú Quran ọwọ́ àgbà ìdùnnú gbóló àgbàmí ọwọ́ àgbà wọn bá kọ̀ọ̀bí òṣèlè ìṣúra Quran alẹ́kọ̀ọ́. Mẹ́gbà yà á mú ká tọ́ ní ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ òun náà ní kí á sọ̀rọ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ náà nípa àmì àánú ọlọ́run. àwọn àwọn àwọn yà àwọn àwọn ẹ̀sẹ̀ pẹ̀lú ilé. nínú ẹ̀rọ ti ní ìdíjà mọ́lọ́ láàrin ìyẹn àbíkọ́jà ìyá àtàkùn nínú àwọn ọlọ́run. tọ́lọ́ máa fi omi kọ́mọ́ náà tó ti lọ́wọ́ ẹ̀. فلقد وربك يخلق ما يشاء ويقرا الخبر ورب فلم دع ẹ̀tọ́ àti ìlú ọlọ́pọ̀ ẹ̀ka ní ọ̀dà yóò tó bá ẹ̀ka ní wọn nínú àwọn ọlọ́dà nínú àwọn ọlọ́ òun náà ní orí ìgbésí bọ́lá ti dá wa sí àti orí ẹ̀rọ ẹ̀dá ọ̀rọ̀ sí nínú àwọn ọlọ́dà torí pé ọjà fún wa àwọn tí ó máa ń lò fún wa láti fi àwọn olùkọ́ àtàkùn ẹ̀mí ìgbà wáyé ayé. ولم يكن اسم ربك الاعلى الذي خلق وسوى والذي قدر وهدى والذي اخرج المرعى الذي خلق وسوى رب العلا تسلم كله وهو الذي قلت يا الله قلت يا رب الذي يمسك يدنا من جواره ṣe ọ̀rọ̀ tẹ̀lé ìgbìmọ̀ nínú ìṣòro pàtó máa ń bu ẹ̀kọ́ lẹ́nu ọlọ́dẹ kò ní mọ́ lóye nígbà náà ń bọ̀. yóò wá bọ́lá ọ̀bà ìjọba òkùnkùn ìgbìmọ̀ ẹ̀kọ́ àwọn ọ̀dẹ̀ ọ̀dọ̀ wa ti lé ẹni kan lè bá bọ̀ ẹ̀. àlàáfíà láti ọmọ rẹ̀ yóò ti tẹ́tọ́ lórí méjì rẹ̀. nígbà tá a ti lé ìdúró àwọn ẹni rẹ̀ ìyàmbá tó bá ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ yọ ọlọ́mọ ti lọ́wọ́ ti ti ti ti wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n ló ti ọmọ àtẹnu ọmọ ìgbẹ́ wọn lọ. ẹ wò ó ti lọ ọlọ́run ọjọ́ bá dábàá àtàlùbọ̀ àtàlùbọ̀ níbi ìgbòho ní bọ́lọ́ orí àgbẹ̀jẹ̀ náà ní bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀tọ́ da gbogbo dídá lọ lọ́wọ́ àlùkà ẹ̀ lẹ́yà. bẹ́ẹ̀ náà ni ayé àti ọlọ́run níbi títẹ́ tọ́lọ̀ tẹ́ ọ lẹ́yìn ìgbà tó kó àwọn àwọn èèyàn náà àti ìgbà tó kó àwọn àwọn èèyàn náà kí ọ̀rẹ́ ti tẹ̀ lábẹ́ sí i. ayé àti àwọn káàkiri àwọn àwùjọ bẹ́ẹ̀ náà ni àwọn tọ́lọ̀ dá kọ́lẹ̀ yé tó ti tó wá nílé ayé àti náà lọ́wọ́ àti ìgbà àti ìgbà àti ìgbà àti gbogbo òtún ká ọ̀rọ̀ kódà kí ẹgbẹ́ òun bá àlẹ́ yìí ọlọ́rọ̀ 而然后你就介绍你，那那这样你我们把它走。ètò náà ṣe sórí ilẹ̀ yìí tí gbogbo nǹkan lọ sí ń bọ̀ nínú àlọ́ ọlọ́run ni tí ò sì tí ò sì dájú ara wọn àgbà tí àìsí àwọn ọ̀gáde tó ṣàdédé tó ti sọ ọ̀gá náà ìgbòho níbẹ̀ àwọn ọ̀rẹ́ àtàwọn ẹgbẹ́ náà lè jọ ọ̀gbìn nínú àwọn ọlọ́run náà ní pé wíwà lọ́rùn tó rẹ̀ léèyàn ike ọjọ́ pé ẹ̀rù ìfẹ́ tí ò ní wọn gbọ́dọ̀ wá yá tó lè tó lè mọ̀ ẹ̀rù yẹn tó kéré lára ẹ̀ máa tó lé lọ tó àárẹ̀ ti tọ́lọ́ wọn ní ẹgbẹ́ náà rẹ̀ lẹ́sẹ̀ ọlọ́run nínú àwọn ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni. bẹ́ẹ̀ náà ni àyàtọ̀ àríyá lọ́rọ̀ ní pàlàyé àwọn tó ti lọ́wọ́ wa nínú àwọn ọlọ́ọ̀dẹ. àbúrò ọlọ́ọ̀dẹ tó náà wọ́n ti fún ẹlẹ́dẹ̀ ọ̀tọ̀ àkóyè ọ̀tọ̀ àkóyè nínú àwọn ọlọ́ọ̀dẹ. olùkọ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní ìtẹ́lú èyí tó mọ̀ tó bẹ̀rẹ̀. ẹlẹ́mí ìdílé àmọ̀ àìsíkò ìdílé ìdílé ìdílé apa jadi kan ada dalam punya anak dia ada jalan tadi hak dia untuk bahan cuba ada tidur so kalau ada kalau ada polisi ada punya dia kalau ada itu berapa lu sama dia Sumaru, esok aku juga dalam. Kau tidak mau boleh. Tiada yang diubah boleh ini. Kalau ada yang bá tó bá kú kó tó kọ́ àbúrò. bẹ́ẹ̀ náà ni ìgbé ọlọ́run ọ̀bẹ níbi ìgbé ọlọ́run dá agbára fún ara rẹ̀ ti jẹ́ náà fún àwọn ọlọ́run ẹtí òrí kan tẹ̀sán wàhálà rẹ̀ gbàdúrà ìgbàlódé ọ̀bẹ tó lé ẹni tó tó kó òbí rí ìtọ́lọ́. kéèyàn ọ̀rọ̀ ìfọ́nà òun yẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni rí kí ọmọ máa gbé àti ọmọ máa gbé àkókò nínú àwọn ọlọ́run bí ó ti bá ti fi jẹ́ ọmọ ọmọ ìdí o àtọ́lọ́ fẹ́ẹ́ gbẹ̀rẹ̀ lọ́gbẹ́dẹ́ sí. bẹ́ẹ̀ náà ni tó ti rọ ní ìlú ní kókó bá ti yọ nínú àwọn ọlọ́run ẹ̀rọ ní ìlú ní ìlú ọlọ́run ní ọlọ́run ọlọ́run bá ti mú ẹgbẹ́ tó bá ọlọ́run náà. bẹ́ẹ̀ náà ni ìgbésọ̀rọ̀ tó wá hàn nínú àánú ọlọ́run orúkọ ìgbà ní gbèrè nínú ìgbà yìí wá ó dàbí ẹ̀rọ ọ̀rọ̀ máa lò ọ̀rọ̀ ọwọ́ kéde ẹ̀jẹ̀ ta ẹ̀jẹ̀ lọ̀rọ̀ ọ̀ àgbo bẹ́ẹ̀ ni nínú ẹgbẹ́ gbogbo ìgbà wọn tí ìgbìmọ̀ ọ̀rọ̀ tí ó ti ẹ̀kọ́ ìmọ̀ ọ̀tá à ìgbàlẹ́ nù. ìdíyẹ̀ kò ní láì ní àtìlẹ́yìn táwọn ènìyàn lọ ẹgbẹ́ ìgbìmọ̀ wọn ẹgbẹ́ ìgbìmọ̀ àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ ìgbìmọ̀ tó ti lóde ìgbìmọ̀ tó lè lè gbà yà á má bọ̀. ìyọ̀ mẹ́rin lè jẹ òkùnrin ọ̀rẹ́ lè mú ọ̀rọ̀ àti ìgbò rẹ̀. sọ ìgbàlẹ́ yẹn mọ́ta nínú àwọn ọ̀rọ̀ rẹ̀. 我们感觉我们感觉温暖。 nígbà tí lọ́pọ̀ ọdẹ ní ọkọ̀. bẹ́ẹ̀ náà ni àdéhùn ọlọ́run ti kú ọ̀rọ̀ pẹ̀lú nǹkan ọ̀rọ̀ pẹ̀lú lórí alábòsí náà nà ọlọ́run tí ọba pẹ̀lú ní alẹ́ pẹ̀lú nínú káàánú múra títẹ láti mú káàbòsí. ẹnu ayé àkùrọ̀ àti gbogbo ẹ̀rọ wa ọ. nínú ẹ̀ náà ni.

ilé ìwé wa ni bọ́lá ọ̀gbìn máa ń rí ìyàwó mi ìgbésí alákọ̀ọ́kọ́ nípa tí àdìyà ọ̀gbẹ lọ́nà ọ̀gá ọ̀lẹ̀ ìgbésẹ̀ ló ń kó ẹni ìgbìmọ̀. ó ti lo àjò káwọn bá bì ọgọ́rùn-ún ọgọ́rùn pátápátá òkun là ń wọ lọ́rùn yẹn ní báwò báwò báwò báwò òkun rẹ̀ ní wọ́n ń lò ní ẹ̀. wọ́n wá ṣe sábẹ̀ yà wọ́n yí inú àwọn ọlọ́run ọlọ́run náà nínú bí àjẹ wọn pẹ̀lú báwọn nínú sọ pé ní ìwé rẹ̀ wọn. bí bá ti ṣe ẹ̀ẹ́dẹ̀ sábà yìí ìyá náà ti bẹ̀rẹ̀ ọlọ́run wá lè fi mọ́ mọ́ ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ ìyá ọjà nínú ìlà ìyàwó. bẹ́ẹ̀ náà ni òsínbà tó bá báyìí nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ nípa òbí wọn rẹ̀ tó ti báyìí olùkọ́ lọ́wọ́ bá wù ú rẹ̀ sí yànjá òsínbà wọn ló wà lọ. ọlọ́run ti sọ pé wọn máa ń asọ́ àbàtàn ìdúró sí ibà sí ìlú. فبما كتبت أيديكم ويعفو عن كثير èyí ò wò ṣe tọ́lá bá nínú ìlú nígbà ilẹ̀ bọ́ọ̀bà ọlọ́tún tàbí ọ̀rọ̀ ọ̀tún ni. tó a bá fẹsẹ̀ kọ́ inú ìpàrọ̀ ìlọ́kọ́ bẹ̀rẹ̀ o ti dà lórí ìṣẹ̀dá o kò ní ní báyìí o ti gbọ́ ni lọ́dọ̀ pé mọ́mọ́ àwọn báyìí ìpàrọ̀ ìlọ́kọ́ máa ń lò ìpìbá ìlọ́kọ́kọ́ ń bẹ̀rẹ̀ àmìkọ́jọ́ ní ìwé òdòdó yẹn ọlọ́run ni wàá máa atọ́ba fún nínú ìbàdí bàbí máa kàtàkà sẹ́yìn ní ọ̀pọ̀ ẹ̀ àbúrò àbíbẹ̀bí mùsùlùmí àtọ́ba báyìí ọwọ́ ilẹ̀ ìfàwọ́ ọlọ́run sàbókú òru. ọba ẹ̀sìn ìgbẹ́jọ́ lágbára máa rèé jù bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbàgbọ́ wà ẹ̀kọ́ bọ̀ ló ń bẹ́ẹ̀ tẹ̀lé. ọlọ́pàá kàdà ayé ayé máa tó ní bẹ́ẹ̀ tó yẹ. tí o ti máa léyìn kọ́ bá jẹ́ mú mi ní olóòlò ètò ìfà ètò ìfà ètò ìfà lọ́sẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ wa sọ ní àtọ̀tọ̀ láyé tó ń tẹ̀tẹ̀. wàmọ́ àtọ́gbà tó ń gbé mọ̀ nígbà tí ń Bagaimana كتبت أيديكم ini semua yang أحسن الله خلق الله يحمي nínú àmì ọlọ́run oná ìjẹ inú wọn àti kọ́ńtàlì ìgbà yìí lè wà fún nínú àmì ọlọ́run èyí tọ́sán èyí tágbára yóò bá ní ọkọ rẹ àmì ìgbẹ́jẹ́ lójú ọ̀rọ̀ ní ìlọ́kọ̀ bí ọgọ́rùn-ún òmùgbọ̀n wọlé ìgbẹ́jẹ́ wọn orí wọn ó pè mí ẹ lọ mọ síbẹ̀ ọlọ́run náà wọn nínú. bàbá mi sàgbára ti di ọ àìmọye táwa bẹ́ẹ̀ rẹ̀ pé ẹni mo fẹ́ ní gbèdé lórí rẹ̀. tí wọ́n fẹ́ bá ta ìmọ̀ lọ́wọ́ tó ń bá yìí yọ ọ̀sẹ̀ náà bí ọ̀rọ̀ tó dáná tó ń pa fún ọ̀pọ̀lọpọ̀ mọ́. ìtajà bọ́lọ̀ ní àwọn gbìyànjú àyè ọwọ́ apá àwọn ọlọ́pọ̀ wá ní ìmọ̀ọ́ba ìtàbà ti ń bá ọwọ́ àdìsẹ́ lóògì ìgbà yìí á lè fún nínú àlọ ọlọ́run náà ti kọrọ ọmọ ojú kí yóò kó bẹ́ẹ̀ ṣe ìtẹkọrọ ọmọ ojú ṣe ọ̀rọ̀ rẹ̀ a àlọ ọlọ́run àlọ ọlọ́run nǹkan bí àwọn ọmọ tí ń tuntun tó wà tẹ́lẹ̀ tó yóò tó wà tẹ́lẹ̀ kọ tí yóò tó wà tẹ́lẹ̀ nù. lọ́dẹ̀ tí ń lọ́dọ̀ ẹ̀ lẹ́nu kódà ní ẹni tí wọ́n ti lè sí lọ́dún ten on sunday yóò wà lórí ojú ẹ̀ bá àti àti ọmọ aláàbí tẹ̀lé ìtọ́nà máa rẹ̀ ṣe fún wa tí gbogbo ayé bá tẹ̀lé ṣe é ṣe yọ ọlọ́run ṣe é pẹ̀lú àwọn ayé ìtọ́nà máa ti ṣe fún wa tí gbogbo ayé bá tẹ̀lé ṣe àwọn ọ̀rọ̀ àti ìwọ̀n wa ni yọ bó lè ń ṣe owó ti láti nínú àmì ọlọ́run tí ọ̀bẹ ti ìdàgbò ìdàgbò ọ̀rọ̀ nínú àmì ọlọ́run ọba àdìgbọ́lá olóyè tó sọ̀rọ̀ nínú àmì ọlọ́run ọlọ́run náà lọ́dọ̀ fún àwọn. ọlọ́run sọ pé wọ́n máa ń yá nígbà tó yí ní rahmani ayé ẹ̀sẹ̀ ní ìdáwọ́ dáadáa. tọ́ba ti tọ́ba ti tọ́ba ti tọ́kọ́ tọ́ba ti túbọ̀ ránì ọgbọ́dọ̀ kan lólu lọ́lọ́ lólu kì nítorí wọn ní ìpè wà máa yá gbà ètò ìjọba ká anyára ní ọ̀rẹ́ ìtọ̀kọ́lọ̀ lórí aláàánú ti lọ lórí gbogbo ẹ̀dá ẹ̀ á ń yẹ ẹ̀sìn àwọn dáadáa ó fẹ́ nìkan lọ́mọ. nínú àwọn ọlọ́yìn tọ́ba amẹ́ríkà lọ́mọ àbí obìnrin níbo ni àánú àti ọ̀rọ̀ ilé ayélujára ẹ̀ bá ti bá e <laughs> a lè wà ní gbìyànjú ló gbìyànjú gbìyànjú tó ìdìbò ọ̀sẹ̀ tí wàá di kọ́ àwọn ọmọ ọmọ ọmọ sọ́ba ìbá ń bọ̀ ọkọ̀ láti wọ́n mi kíló ẹ̀kíló owó kíló láti rẹ̀ alẹ́ ní kí ní kí lọ sí àwọn tó bọ̀ búrúkì lọ́wọ́ rẹ̀ kó rẹ̀ lọ́wọ́ búrúkì lọ́wọ́ ọlọ́dọ̀ mọ̀ ti bẹ lọ́wọ́ yàgbọ́ ọlọ́dọ̀ mọ̀ ti bẹ lọ́wọ́ yàgbọ́ ẹ̀ wáyé gbogbo òwe yìí gbogbo tó ń fẹ́. Adé ọ̀rọ̀ ni ọ̀dọ̀ kọ́kọ́ àlọ́. Inú àwọn ọmọ ọlọ́run náà ni lẹ́yìn ìjọba àpọ̀ àárín. Inú àwọn ọmọ ọlọ́run náà ni ìyá àwòrán ti ṣe fún wa lọ́sàn-án lóru. Bàbá fi ẹ̀sùn lọ sí ìmọ̀ ní. Àwọn ibi tí wọ́n máa kúrò ọ̀nà lọ́dọ̀ táwọn akọ̀rẹ́sì gbọ́dọ̀ wá sí ìtùbá lọ́kọ̀ọ̀rẹ́sì lẹ́yìn ọ̀dọ̀ kájọ kọkọ yìí tẹ́lẹ̀ ní ọlọ gáàsì ló kú ọgbọdọ sí yọọ máa lọ inú rẹ ní òbí dábàlà abẹ́rẹ́ fún àwọn ènìyàn bíi jẹnẹrétọ̀ fáwọn èmi jẹnẹrétọ̀ àwọn mẹ́ta bá ti ti ìgbà tó ti ara rẹ̀ tó ti ara rẹ̀ lọ́mú wá ọmọ àti tó ti bá wá sí ọ̀pá lọ́wọ́ wá sí. gbọ́dọ̀ bá bọ̀ fún àsìkò òun ìgbẹ́ lọ kúrò kúrò sí àpẹẹrẹ òun tó rọrùn ọ̀pá àwọn ọlọ́run ayé àkùrá ti tọ́ka ti lọ́kọ̀ ọmọ ìlú ilé kan sọ yìí. iná ọlọ́run ló ń jẹun ìyàrá ló fún àwọn káàdì àwọn ló ń jẹun ní o àwọn ọmọ mi ṣùgbọ́n àjẹ náà bíbẹ ìyàrá ló fún àwọn káàdì àwọn ló ń jẹun ní àwọn ọmọ mi. ìtọ́jú kókó níbi àtúnṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé àmì àwọn ọlọ́run ti tọ́ pọ̀ sí ìdílé àná àtàkùn àwọn àpapọ̀ wa ń bẹ̀ nípa pé ìjẹ́ tó kù àwọn tó lò lórí ọ̀rọ̀ àmì ọlọ́run lè ti pọ̀ sí àti wá sí ẹ̀sán kọ rọ́ọ̀kì ìdàgbà tó sì máa gbé wá tó sì gbé wá ẹ máa wò ó sí kí ni ìfọ̀kàn tó tọ́ àyè ìjọba ìjọba ìjọba tó ń mú ọmọ láwọn Benda tu dia dah ada. Kalau aku saya salah mesti berapa. Awalnya saya min dalamnya saya min dalamnya ni benda waktu itu ni dia bukan memang orang. Ini itu dalamnya ni ini si selatan berada di luar ini dia berada. Napa ini so? Saya dulu di di sana. yọ̀ọ́ lè ṣe ṣe ìyàwó bí ìdílé òkè ilé ìyàwó ọmọ báyìí lè ṣe ọ̀sán àti wà lọ lórí ẹ̀yọ́ kan àràkùnrin àti ìpínlẹ̀ tó kọ̀ ọ̀sán gbogbo tó ti wá kúrò wá ọ̀sán àti ìpínlẹ̀ ọ̀sán ọ̀sán ilé ìtọ́ka ilé ìtọ́ka ilé ìtọ́ka. lẹ́yìn ìgbà yẹn la lọ sí àwọn ẹlẹ́yìn ẹ̀jọ́. ثاني رحمة الهداية إلى إلى الحق والإيمان خير من جمع الإيمان والإحسان. عن وضع في سنة عليك أطول سنة بلا رحمة الله فلا توليت كما يمتكن هو يقول رحمة الله والله يقول الدين المقبول إلى الله. أتمنى الله يقول إن الله bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ pààrọ̀ náà kò ní ẹ̀jẹ̀ wa èyí ò ní lọ́la tó tó ní ìlú tó lọ fún àwọn ọ̀nà. lẹ́yìn yẹn alọ́gbé agbárin yẹn lẹ́ẹ̀kẹsàn-án a ti pẹ̀lẹ́ náà ìjọ tó tó ní ìlú ọjọ́ bá lè bẹ̀ ọ̀tọ̀bọ̀rọ̀ báyìí ní ìjọ tó wọ́n náà lè bẹ̀rẹ̀. òun náà ní káàkiri ní ìtẹ̀lé wíwò rámọ́tò láì àánú kọ́lọ̀ ní wọ́n ṣe fún ẹrú sí ẹ̀ gbogbo oríṣiríṣi ni wọ́n àwọn àgbẹ̀ ní bá a bá gbogbo yìí sí láti fún ìlú ní alákọ̀ọ́kọ́ ní kírísì bá lò ní mọ́mẹ́tì bá ń lò wọ́n tó tó sí bàbá mi ní sí pé bí àánú ìtọ́nà fún mi bá rí mi àbúrò ní bá wọ̀ dára àní rákìnà ọ̀sẹ̀ àánú ẹ̀kọ́ àánú ẹ̀kọ́ àánú ẹ̀kọ́ àánú ọlọ́run kì í tọ́ka ní gbogbogbò ń bẹ àánú ọlọ́run kì í tó ti fún àwọn ẹ̀dá kan bẹ. nínú ẹ̀ náà ni nígbà tó lọ́wọ́ àti ọ̀nà tó wà náà sí wọn ká ti kú yìí lẹ́yìn. kò sí kẹta bẹ káàdì ìní ọlọ́wọ̀ ṣe ìgbà yìí lọ. àánú mi lọ́dọ̀ sí mọ́ ráńtì àánú ọlọ́run mọ̀ yẹn. وقد ربت وكأن في المؤمنين رحيما rahma àtọ̀rọ̀ yẹn. àánú òun ọlọ́run òun ò kò sí lọ́pọ̀ fún àwọn ọmọ mi lòdò. ìkẹta nù nínú rahma ọlọ́run lọ́kàlì àdúrà ìpínlẹ̀ باعتبار توفيق الله بالإنسان وإعطاء شيئا للفرد ومنع من شيء قد يضره أو يعقبه ضررا فتقرني إلى رحمة من حكيم ورحمة من حكيم káàkiri káwọn èyí ti gbé ariwo ọlọ́run ọlọ́run ti pa àpẹẹrẹ yẹn lọ kókó yẹn lànà yẹn ọgọ́rùn ọlọ́sọ̀ ọ̀gbọ̀n inú àmì àmì ọlọ́run àti ọlọ́run kọ ibi wọn wọn ní ìdáná òfin tí èkó ẹ̀ ní àbúrò yẹn àwọn àgbẹ̀ pé rahmatu mi ní àbínú wa rahmatu mi ní àbínú àánú ọlọ́run ìgbé ìwé ìgbẹ̀rún lọ́jọ́ náà àti àánú ọlọ́run ìgbé ìwé ìyàwó ìfún ọrí náà ó gbòmí sí ìwé ẹ̀kọ́ mi kan ní. Gbogbo táwa sọ̀rọ̀ tọ́lọ̀ bá ti dé fún wa àbá àtọ̀rọ̀ ẹ̀ náà tọ́lọ̀ ti dé fún wa. Ráfínàtò mínísà ìlànà rẹ̀ ìtọ́rọ̀ ọ̀gá fún wa pẹ̀lú ìjọlọ́mọ sí alọ̀mọ sí rákùnrin ọ̀sán ní àgbàdo tó ọmọ àgbàdo ọ̀sán sí wàlúù lákàtúrò láti nà kàkà sọ̀rọ̀ níbi báàbí làkọ́sọ̀dá ti àwọn olùkọ́lá ti ń nà mọ́ àwọn olùkọ́lá ti nà lọ́dọ̀ àlọ́ ẹ̀yìn. tí ìbá ti sọ lọ́wọ́ ti apá kìnìyàn dáàbò apá kan ilé báwọn ọ̀kadà dúró lórí ẹgbẹ́ owó rẹ̀ ní ilẹ̀ ẹ̀sìn ìlú rẹ̀ bọ́ọ̀ bá ní wọ́n bí àjọ lọ́lọ́lọ́ wọ́n bá ti ń bá kúrò àwọn ọ̀gá wọ́n báyìí nínú wọn ní tòkè yọ ọ̀dọ̀ rẹ̀ ní ètò ìwé àwọn ẹgbẹ́ ń bí ọ. kọ́ ọmọ òdò wá wọ́n bá tó ń pọ̀ tó bá ń lọ lọ́dún ìwé ni ọdún gbogbo la sọ tọmọ rẹ fún ìmọ̀ ọmọdún náà àwọn ọlọ́pàá ẹgbẹ́ bá táyì pẹ̀lú ìlú bí ọ̀rọ̀ ìlú ọ̀tún làwọn bẹ́ẹ̀. tòtò tí ká ti wá burúkú náà bí bẹ́ẹ̀ wọn náà ọlọ́run tó fi ti àánú tí wọn ọ̀bà tún lù ú a ọlọ́run tó lọ́wọ́ yá sọ ara wa láti ẹ̀ èèyàn mẹ́rin lọ sọ àwọn tó ń jókòó ta báyà jókòó lórí fún àwọn tó wọ́n tó lò sí. ìgbà tó lè wá mọ́tò tó ń fi ẹ̀tọ́ kàn lọ́wọ́ wọ́n ń gbé mọ́tò tó lè wọ́n ń gbé mọ́tò tó lè ẹ̀ẹ́dẹ́ lẹ́sẹ̀ yẹ sọ́dọ̀ ọ̀hún. ó ní tó ti jókòó lórí ọ̀rọ̀ ọ̀hún àwọn ọlọ́pàá ti ká àwọn mẹ́ yàtọ̀ wọn tó fi ìfẹ́ mẹ́ta ó lò sí kókó ọdún kò burú kọ́ padà lọ́la kó tó tó dìde àwọn ọdún tó àwọn ọ̀wá wọ́n tún ní àwọn kan tẹ́lẹ̀ tó àwọn kan tẹ́lẹ̀ tó lè nàìjíríà tẹ́lẹ̀ pé àwọn ọ̀nà ó ti ní wọ́n tẹ̀lé tó tó ń ní ọ̀la ló kò kó yẹn lọ ló kó yẹn wá kó padà wá. lọ́wọ́ ó lè wà lórí yẹn ti lórí ẹ̀jẹ̀ pẹ̀lú ilẹ̀. ọ̀rọ̀ ọ̀bẹ ti ń ka bẹ́ẹ̀kù lásẹ̀ ní ìlànà lórí wọn ta níbi ìbàjẹ́ mi lọ ولكن الله بفضله أنا على ذنبه ọlọ́run fi apá kan síbi tí a kò apá kan lò ẹ bá lọ sí ìjọba òfin fẹ́ẹ́ àtọ́kùnrin ní lọ sọ̀rọ̀ tó wà nínú ìjọba àtọ́jọ́ ilé ìwé fẹ́ẹ́ fẹ́ẹ́ kó ló jẹ́ ní ọ̀pọ̀ tó fi ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìdílé ọ̀dọ́ lọ ẹ̀kọ́ tó fẹ́ wà. wọ́n ti mẹ́wàá ṣùgbọ́n níta àdíjì kẹ́gbọ́n tí wọ́n ń tẹnu wọn ẹ̀ṣẹ̀ nítorí ọ̀dá àwọn ọmọ ọkọ wọn mọ bọ́ sí ipò ní ìmọ̀ lọ́wọ́ tó jẹ́ bá wọn wọn lékè òbí ìgbà yà wọn ọjọ́ máa yẹ ẹgbẹ́ ìwà náà máa lò á ọ̀ká rẹ̀ ọkọ ní ọdún ìgbà yà tó jẹ́ wọn bàbá rẹ̀ bó bá ti fún ọ bí. alẹ́ ni bàbá ti tètè ti dá ọkọ máa ojú ẹ̀ wo owó ọkọ máa rẹ̀ yọ ọmọ bàbá rẹ̀ wọlé àlọ́ bí ìyá bá kọjọ ìlú ń wà ló káwé ìyẹ́fẹ́lẹ́ ẹlẹ́gbẹ́ ìdíje náà ẹgbẹ́ àti ìdíje náà ní à. Táà ìjà àtàwọn aráyé. Ẹ yóò ra ọmọ ọkọ yìí ọmọ ọkọ yìí ní ọkọ tó lórí kò. Àwọn ìyẹn ti náà ẹgbẹ́ ní káwọn ọmọ ọmọ lọ Àwọn àárọ̀ kìí ẹsẹ̀ kan bẹ lọ́kọ́ lọ́dún ọgbẹ́ kọ̀wé. Nígbà tó wọ́n lọ́dún wá gbóná náà, lẹ́wọ́n ká àwọn ọmọ ọmọ lọ sí tọ́ba tẹ̀ ikú ọ̀dọ́ tó àbá ọkọ ọ̀dùn láti káńtù rẹ̀ tọ́ba tẹ̀ wà kó ba ìyá ní ìdí ìkọlẹ̀ tí kò ọkọ̀ káàdì ọkọ̀ káàdì ọkọ̀ ọkọ̀ wà káńtù rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn kí ni kí ni ọ̀dọ́ ọkọ̀ ọ̀dọ́ tí wọ́n mọ̀ ọkọ̀ ọ̀dọ́ gbàdúrà kọjú bọ̀ mọ́ ẹ̀ èlò tó yà gàdúrà tó yóò tó lọ rẹ̀.

ìkọlọ̀ fún ọkọ náà ọmọ ọkọ o. ẹlẹ́ẹ̀kẹta nínú ìpín káàkiri òun náà ní ibi tá a dárò yìí ní pé ibi àwọn ọ̀rẹ́ ìṣòro náà àbọ̀pamọ́ àti ní lákìmọ̀ tó ń tọ́ ìlà wa lákìmọ̀ tó ń tọ́ ìlà wa. àwọn ọlọ́run tó náà àti àwọn ọlọ́run tó ń tọ́ náà yẹ oní àwọn tó lè fi èyí ti pé ó gbójúmọ̀ sí gbogbo èèyàn lọ́nà tẹ́ èyí ti pé ẹ bá ní òde ìpìlẹ̀ ní ọ̀rọ̀ àánú ọlọ́run yìí. bíi rákọ́tù máa ń àkàwé yẹn ó ti orí sákẹ́tì gan ọlọ́run pé káta gbòòrò ọwọ́ àdúgbò àwọn ọ̀gẹ̀ lọ́dọọdọ ọlọ́run ti dè mọ́ àbí àyè ìjọba ti wà á ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kẹ́ kí n ló lórí ìjẹ́lẹ̀ yọ wà ní ẹgbẹ́ dúró tọ́tọ́rọ̀ àwọn ọlọ́rẹ̀. ṣùgbọ́n bá ń sọ̀rọ̀ gbogbo tọ́ sí ọ̀pá tó ti tọ́ka lọ́sí ẹ̀ ọlọ́rẹ̀ ọlọ́rẹ̀. ṣùgbọ́n àníbi ká máa wá sí àtẹ́gbọ́n ọlọ́pàá tó ní ìlú ìgbà sí ìlú ìgbà sí ní tó ní ìṣẹ̀lẹ̀ ìlú ìgbà sí omi omi onímọ̀ ọ̀rọ̀ lẹ́yìn àyè pé irú ìgbé àwọn tẹ̀sán náà láti fi wá ìlú ọlọ́run tó náà lórí tó ti yẹ. ṣùgbọ́n títí mà ti ń bẹ́ẹ̀ àti àwọn ọlọ́run ti bẹ́ẹ̀ kọ̀ọ̀kan sí múra lọ́wọ́ pàtó. àṣọ tó bẹ́ẹ̀ máa ń lọ lọ ìwé ìlú tó ti lò ó lè má ti wá. ọmọ rẹ̀ kú wa ló bá ọlọ́run dájú mi. ìdílé kò sí kejì. apá àná ọmọ rẹ̀ ní ìjà mẹ́ta ló dá àwọn òjò ẹ̀mẹ́jì méjì ìkẹta ọ̀kadẹ̀kọ̀ ló gbé èyí tòun ọ̀wá ti bọ́ọ̀lù wá síbi oníkàlọ́ bá bọ́ọ̀lù ẹ̀dí ti kó ọ̀rẹ́ sí ìwé lọ́wọ́ ẹ̀dá rẹ̀ kẹ́sì lọ́dọ̀ náà. kò sí bọ́ọ̀lù ẹ̀dọ́ mọ́tẹ̀lì kódà lẹ́yìn ìgbà ló gbé ní ìdí lọ́wọ́ tóbi di dọ́kọ̀ ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀lòmí òdòdó rẹ̀ pẹ́ lọ́dún àtàlí kan ní ìdílé ẹnìkan tó jẹ lórí ẹ̀tọ́ máa ń pàṣẹ nípa ẹni ààyò lọ sànù àwọn wọn ti gbé láàrin àwọn tó lọ sànù yẹn. so àní ọlọ́run yìí ó lè máa ń lọ nǹkan kan àní kí ìjàmbá jẹ́ kan tó lè ṣe ọ̀sùn lọ́rùn síbẹ̀ ọba wọn ló ọmọ pẹ̀lú ọmọ pẹ̀lú ọmọ láti wá sọ oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ nùgbà nípa ìsìn tí máa ń tẹ̀yẹ̀ ní àti mùsùlùmí tí máa ń tẹ̀yẹ̀ ní àní òṣìṣẹ́ káàmù sọ́nà o so òṣìṣẹ́ tó kàrà ń sọ àràmọ́lù ìṣọ́ra àánú ọlọ́run ní lèyí àánú ẹ̀fọ́ ọ̀nà ẹlòmíà ìtọ́ ló ṣe lókè àìsàn ní ìlú ní ìlú sọ́ọ̀tì àwọn ẹ̀jẹ̀ mi wọ́n ti máa kó nkúra rẹ̀ níbi ìgbà tó ti máa gbé àwọn ẹ̀jẹ̀ mi dúró àwọn méjì ló gbà jọ lọ́sàn-án bá wá ń gbé lọ́sẹ̀ máa ta àwọn àpá lọ́sẹ̀ ọ̀gbẹ́ bá ń lọ. àbẹ́lẹ́ mi lọ́rọ̀ ẹ̀ káwọn bẹ́ẹ̀ mọ́ ọ̀sùn àbí káwọn mẹ́jẹ̀ ń kẹ́wọ́ ìyàlówó ìyàlówó léṣe ní mẹ́rọ̀ léṣe wọn lọ́ sí. ọ̀gbẹ́ lọ́rọ̀ ẹ̀ gbówó lọ́wọ́ ọkọ rẹ̀ ọkọ wa ti gbòòrò màá lọ́wọ́ máa bọ́ pé wà á tó ọlọ́run náà tó ọlọ́run náà bá ń tó ìjọba ọmọ ní àdúgbò owó ìdí àwọn àjọ fún mọ́tò. ó ti mọ́ kọjá lẹ́kẹ̀lẹ́kẹ́ tó ló ti lò lọ́kọ̀ yá ìwọ́n bá tó tọ́ tó tẹ̀lé nígbà tí wọ́n bá mú tó tó ọlọ́run tó ọkọ náà máa fi ọgbẹ ẹ̀ ẹ̀ ọkọ bá ti ní ọmọ tó ìjà. bí wọ́n bá dà ọlọ́run gbogbo àwọn ọmọ ìta bá ní kájú olóyè pé àánú ọlọ́run ọwọ́ àlára rẹ̀. bẹ́ẹ̀ náà ni ìwé náà níbẹ̀ náà la sọ̀rọ̀ kú nínú àwọn ọlọ́run ní ọ̀nà ìlú jẹ́ ẹ̀ máa ń tẹ̀lé lọ lọ́dọ́rùn ọdún láyé tuntun lọ́dọ́rùn gbèsè ní ti mẹ́ta ní ti mẹ́rin. ó ń lò ẹ̀ ẹnu bí èsì tọgọrọ ọdún gan bí ó yóò gbígbá gba rẹ lọ àwọn ọgbẹ bọbọ ọmọ ọkọ fẹlẹ bí ó lè dúró dáadáa ẹnu bí ìrọba ìrọba ló ń lọ ní ọbẹ ti bọlọ tí ó sì jẹ rẹ àgbàdo nípa ikú jẹjẹrẹ fún ẹ náà ń lọ lọ àmọ́ ìlú àbí ọlọ́run àmọ́ ìlú wọn. bẹ́ẹ̀ gbogbo. ní ata bá sọ̀rọ̀ ìgbà wa àánú ọlọ́run gbogbo àwọn ọlọ́run náà ń wò ó tí ọ̀rọ̀ àti inú ẹ̀ lè rí dáa ọlọ́run àìgbẹ́ lọ́sàn án lọ́wọ́ àti ìgbòjúlọ̀ àlékún ìgbà lọ́wọ́ òkúta bàtà àǹtẹ́kẹ̀rọ̀ bàtà àǹtẹ́kẹ̀rọ̀ òṣèlú وهو خير لك وعسى ان تحب شيئا وهو شر لك والله يعلم انه لا تعلم تريد الاستئذان بشر نظرات هذه كل ذلك àwọn sábẹ́ bẹ̀rẹ̀ sábẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìlà tí o ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́lọ́ mọ́ yìí ti bẹ̀ tẹ́ẹ̀bẹ̀rẹ̀ rẹ̀ pé ká fún bẹ̀rẹ̀ ọlọ́run ló ti ṣe ìmọ̀ bẹ́ẹ̀ náà ni o sì lójúmọ̀ náà kan àyọ̀ ọlọ́run lójúmọ̀ náà bí ìyá ọlọ́run ọlọ́run á lè fi oṣù yìí tí ó ṣe òkùnkà fún odò tí ó wà lẹ́nu ó ti lè yẹ kó o kò káwá mọ̀ ní pé ìyàrá ń bẹ́ẹ̀ táwọn òbí ẹ̀ tán wò tó a máa dá sí àgbọ̀ ọlọ́gbà mi tó máa ṣàlàyé lórí ilé ìtọ́jú àgbọ̀ ọ̀nà ìlú ọlọ́kọ̀ ti bàbá wa ọ̀nà tó bá àwọn ọ̀sán wa ọlọ́kọ̀ ti bàbá wa lẹ́gbẹ́ owó tí ó lò ewu máa kán yóò máa ya níbi làwọn ìgbé bàbá ẹ̀wọ̀ ni àwọn tó gbẹ. owó tí ọ̀rọ̀ àti ẹ̀kẹ́kẹ́ tí ó dé sí olówó tí ó dé tí ó dé sí bọ́ọ̀lù ọlọ́run ti lọ. Olùkọ́lọ́ pàdé sọ́wọ́ tó fi ní Nàìjíríà ní Ghana ẹ̀ẹ́dẹ́gbà àrùbá àrùbá ìdáwó náà.

àwọn ìdílé bí ayé wọn fi lọ́wọ́ ní bí ìdílé wọn fi tẹ̀sí náà ti fi wájú lọ́wọ́ ìgbọ̀ náà. ọlá ni wọn lò níbẹ̀ orí ọlọ́run ní àánú ọlọ́run wọn ní ìbá ti lò ní àti tó bá ti wá lè ní òòlù mọ́lá nígbà tó ti orí tó ti ọ̀dọ̀ àti olùdí ọ̀dọ̀ ti yà. ìgbà láti sọ̀rọ̀ pé owó níní nínú àánú ọlọ́run ni wọ́n ti tó ti mẹ́ta ọlọ́run kí ọ̀rọ̀ kí ni ìgbòho ti ní èmi tọ́lọ̀ ọ̀fẹ́ ìgbòho ti ní èmi tọ́lọ̀ ọ̀fẹ́ àdéhùn àti tó kí lọ sí ọ̀. ṣùgbọ́n tí ìgbà bá ti lẹ́ ẹni méjèèjì à àánú tí ó yí ìdí àyè ọ̀rọ̀ bá kú ló gbé ọ̀ owó àánú wọ́n á fi kọ́ ọ́ láti ní ọ̀rọ̀ kan ọ̀nà síbi tẹ̀lé ìlà. Ìyá ọlọ́run ọmọ ẹ̀sìn lórí tó Ṣùgbọ́n ní ní ní ẹ̀sìn kò ní jẹ́ ìyàwó yìí. Ọ̀wọ́ ń tọ́wọ́ àbẹ̀. Rọ̀rọ̀ wọn ìdílé àgbà ò ní jẹ́ Bàbá ajẹ́ kó oṣù lọ́dọ̀ sí ọ̀dà àti fún wa nínú ẹ̀sìn yọ sí nínú ẹ̀sìn àti ẹ̀kọ́ sí ìjẹ́ bẹ̀rẹ̀. Yọ̀ọ́ bẹ̀rẹ̀ àti ìdílé lọ́dọ̀ ọ̀rọ̀ ò tó owó kápòtù àánú ọlọ́run lọ́rùn ọjọ́ tó ìdí rẹ̀ dá ìta ìdíná sí ọ̀tọ̀ọ̀tà ní. bẹ́ẹ̀ náà láti sàlàyé àwọn aláàtì tẹ̀lé àwọ̀ àti ọ̀nà àwọn àtúnṣe ìwé ọ̀nà aláàtì kọlu àwọn lọ. ọ̀nà mọ́kàn dáta tí ó dá mú ìgbẹ́ tí ọ̀nà àti máa rí bí aláàtì ìdí àti olówó apáta ọ̀rọ̀ sọ̀tún sọ. àwọn ẹ̀kọ́ dáadáa tí wọ́n fi àbáwọn. séèkì ọmọ oúnjẹ òògùn wọn wọn ti bẹ́ẹ̀ lé wọn ti rántí ìwà ara tó tí ó lágbára wà àwọn tó wọ́n wọ́n ti wọ́n ti ẹgbẹ́ ńlá tọ́lá wọn tó máa tó yẹ àwọn tó máa tó pẹ́ẹ́pẹ́ sí nàìjíríà wọn ló kọ́ ní òun ní aláàgbáyé ẹ̀kẹ́kẹ́ tó bá ọ̀rẹ́ wọn ló kọ́ ní òun ní. àwọn ìdílé ní a tó wọn àwọn ọ̀gbẹ́ ló kọ́ ní wọn àwọn ìyẹn tó lò lẹ́yìn ẹ̀ tí ó yìí kan lọ́dún náà ẹbí ìgbà ọlọ́run ìgbà ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ wa ti láàrin mílíọ̀nù mi lọ́dọ̀ ń gbé lọ àpá àwọn ọlọ́run bóòlù àti oṣù wa fi lọ́wọ́ àwọn oṣù mi. Ìlú òkè kí o ní ẹ̀mí kọ́ ìgbòho lọ́rọ̀ máa ti wá ní àná ọ̀sẹ̀ ìgbà sí ọlọ́run. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀dúró lọ ọ̀pọ̀ ọmọ rẹ̀ ọ̀gá ààbò owó owó owó yẹn ti ti ní nípa alhamdulilayi ọdún yìí ní ìgbà àwọn ẹ̀sìn láàyè lọ ọmọ ẹ̀sìn. àánú lówó ṣùgbọ́n ọmọ ẹ̀sìn yàrá náà lórí àìsí oníṣẹ́ oṣù tó lè pa mí. ẹ bá ti fi èyí ní olùmọ̀ ọdún tó ń bá tó ọkọ̀ ọ̀dọ́ kéré olùdarí gbogbo ọ̀dọ́ yóò ti kú lọ lórí ètò ilé ọ̀gbìn tọ́lọ́ wàhálà tí ó ti ọ̀pọ̀lọpọ̀ àti wàhálà lásán wàhálà tí ó dàbí àkọlọ́ lábí àdáyé àwọn. bọ́ọ̀bá ti tẹ àná ọlọ́run ní bọ́ọ̀bá ti yàwó àná ọlọ́run bọ́ọ̀bá kọ́ ilé ẹ̀ka àná ọlọ́run ṣùgbọ́n wọ́n ti ọ̀já sí èdè o kò bí kò lè rí já sí i. bẹ́ẹ̀ ni ẹ̀ka ọ̀nà ìrìn àjò fún àwọn ọlọ́run ìlú bẹ́ẹ̀ lórí ìgbẹ́sẹ̀ ṣùgbọ́n ní àgbẹ̀ wọn rà yìí ìwé ìjà gbà mí. òjò lọ́rọ̀ ọ̀rọ̀ wa ní òkè ọlọ́run yẹn náà ní bí ó ní àwọn àwọn òkú ní àwọn tó yẹ ìlú wa ìdíje sí wọn. kí ni onímọ̀ kọ̀ọ̀kọ̀ àtọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ fún àwọn ọlọ́run ẹ̀rọ ìgbìyànjú ìgbìyànjú ìgbìyànjú ìgbìyànjú lórí ìdẹ́lọ́mẹ̀tì ẹ̀kọ́ ìròyìn tó gbà. ọlọ́run àánú rẹ̀ tó lè mọ ọmọ bí kọ́ wá ní owó sí onídàájọ́ wà á ní mò gbé kékeré yìí láwọn àwọn ẹ̀ mọ̀ á sàbò ní ọ̀rẹ́ gbọ́ àdìgbò aláì. onímọ̀ tí ọba ń lò yọkọ̀ bí àdìgbàjọ ọlọ́dà ti àwọn ọmọ tó mọ̀ bí ẹ̀dá owó lọ́ta yọkọ̀ bí àdìgbà àti tàbí ọ̀dọ́ náà yọ ọ̀rọ̀ pé yà káfá ló kà ó lò. Ìgbàlá tí wọ́n fa ọ̀rọ̀ òkú pa wọn ní ìlọ ẹni tí ìlú náà fi ń lọ́wọ́ lórí pélé ẹ̀rọ ìbínú ọ̀pá wa. Àwọn àdínkù ti ọlọ́run ọlọ́run tí wọ́n fara ní àdúgbò àdúgbò àdúgbò àwọn àdúgbò àdúgbò àdúgbò àdúgbò. Gbogbo ìwòye wa papọ̀ ọjọ́ tí àwọn àyẹ̀kẹ́ sí rẹ̀ sọ ìgbésí yàrá ọlọ́run ti ẹ̀rọ àdúgbò sọ̀rọ̀ ọlọ́run ti máa fún àwọn èèyàn lọ́wọ́ lórí òdodo rẹ̀ bí ìmọ̀ àti ìwà ìdìbò àgbàdo lọ́wọ́ tó kàlà ọ̀sán tó ń sùn nìyàn. Iṣẹ́ àwọn ọ̀dà ìlà àwọn ìyá ojú wa lórí ọmọ gba àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ lọ́wọ́ bá ti gbé lọ́fẹ́ jáde òkú jáde owó tó ti tẹ́lẹ̀ òkèlè àti bí ìdílé ọmọ náà bá ní ara bá òkú láti náà ti kọ̀ ọlọ́pàá yìí wọ́n á ti bẹ́ẹ̀ kọ́ nípa tí wọ́n á kọ́ lọ bóyá kò ní àyà ní ọ̀lẹ́. bí wọ́n á máa gbé ten thousand five thousand twenty thousand three thousand three wọ́n ti lè gbé ti wàhálà sẹ́yìn kò ní fẹ́ níjẹ̀ kò ní fẹ́ níjẹ̀ lórí wáyé àlàyé ẹ̀sọ́ bá gbọ́ nítorí lè àlàyé ìgbésẹ̀ wá sí ìlú náà pàkíyì kẹ́ẹ̀sì sọ tẹ́lẹ̀ kó tó torí bọ́ ọ kú yìí tó ti máa ti gbìyànjú pé yóò báyìí ni wọ́n tún ta bá jáde fún olùkó bẹ́ẹ̀ bá ti dé. tí ọ̀rọ̀ àti ní báwọn ẹ̀wọ́ ọ̀rọ̀ àbáyọ ni àwọn pé ilé ìdíje tó tọ́ra pákéjì yìí lọ́dọọdún ní bẹ́ẹ̀ ṣe kó wà ní ẹnlọ bẹ́ẹ̀ ní ìdílé ta ọ̀rọ̀ owó ẹ̀rọ àti ìdílé náà tó yẹ bẹ́ẹ̀ ta ilé ìgbà tó ti dòdò pọ̀jọ́ ní ẹ̀fún àwòrán ìwúwà kí ni sàádà tẹ̀lé la lọ́wọ́ nínú kọ́tẹ́kẹ́ sọ sàádà yẹn ọ̀bẹ kọ́ nínú ìyọ jẹ́ ọ̀tọ̀lọ́ pákéjì ni ẹ̀ pákéjì kọ́ta ẹtì tí yorùbá yẹn tó bá fẹ́ làbàlì lọ́bí àdìsánà àdìrà kẹ́kọ̀ọ́ta ẹtì yà á fún ẹtì ṣùgbọ́n kẹ́ ẹ dúró kọ́ta bẹ́ẹ̀ dúró kẹ́kọ̀ọ́ta ẹ kọ́ àtẹ̀lá sí ẹ̀ ẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ ìgbà wòlímọ̀ ọgbọ́n ìgbìyànjú ẹ̀ ẹ̀ يوم أصبح يده لا أصبح بيضاء وعلموا بإذنه لم يعمل مؤثر من قبل الرسل ولا إذن جدي مع أن والله لما تجد الله nínú gbogbo àwọn tó ń pamọ́ dáadáa lọ lórí gbèdé náà ọlọ́run ò sí bẹ́ẹ̀ ò sí bẹ́ẹ̀ èyí ti sí bẹ́ẹ̀ àwọn kan náà lọ́yọ̀ nínú wọn síbẹ̀ lọ́dọ̀ bá àdúgbò ọjọ́ túmọ̀ sí pé nínú ọwọ́ àwọn àtọ̀kẹ́kọ̀ọ́ ìgbà àwọn mùsùlùmí kó ní àdẹ́ka àdẹ́ka ìmọ̀ rẹ́ka afẹ́fẹ́ ìdẹ́ka ilé ìwé ìjàmbá tó gbèrè ọ̀dà ìpàdé ìgbé ìjọ ọ̀dà ìpàdé kọ́ má jẹ́ sọ náà ọ̀nà ìpàdé náà. àtúntò ìsẹ́yìn fáwọn ọ̀gbọ́n ẹ̀rẹ́ ẹ̀rẹ́ káká lórí wọn ti lọ́wọ́ lọ́wọ́ sí ìyẹn. káká tó ẹ̀ káàdì pàkéjì bíi ìwà lọ́dọ̀ ojú kan náà yọ nígbà tí a bá ti bá kẹ̀kẹ́ ẹ fi àánú fún ọ kọ́mọ kẹ̀kẹ́ ẹ̀sìpẹ́sì àwọn ọmọ bí fàyínà bíyà ẹ̀sìn wa tó ṣe tẹ̀sán ọgbọ́dọ̀ ìgbà fúnà tí ọ̀là ló ga fúnà iye owó báyìí ní fáìlì tí ó sàn káfọ́ ló fi nà ọ́ bọ́lá ló fi tẹ̀lé alọ́ lọ́ọ́ ló fi tẹ̀lé alọ́ bó ti gbé bó ti gbé ìtàn káwọn wá pé ìwọ́sọ̀ lórí ẹ̀ ọlọ́kọ́ máa kọ́ àwọn ṣe ọlọ́dún ìlú àkókò dára jù báyìí lọ. lábẹ́rẹ́ láti tọ́ pàtàkì ìtọ́lá tó ń ṣe kára àti àdúrà lọ́wọ́ rẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdí ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ anú ọlọ́run ní ọkọ̀ amúlẹ̀ lọ́rọ̀ ọwọ́ àwọn àjọ lọ́rọ̀ ọwọ́ àwọn ilé tọ́ba jẹ́ pé yọ̀ọ̀dà ọlọ́run tó ń ṣe yọ̀ọ̀bà nígbà àtọ́jú òbí rẹ̀ ẹni wọn bá yìí lọ wọ ìgbé wọn wọn lọ sí lọ́tọ̀ bẹ́ẹ̀ ní ti fẹ́ àbúrò ti sùn sọ ní. lẹ́yìn ìgbà yàrá tó ti mọ dára mi ni ẹlẹ́ẹ̀kẹ́ wà á ní àánú ọlọ́run tó bá ti fún yàn tó bá ti pọ̀ tó ní pọ́ńbíìsì kéèyàn ẹ̀jẹ̀ tó lè lọ́ọ́ tó tó wà. ilé ìwọ̀n ọ̀rọ̀. ọ̀nà kan lówó ọ̀kan ní ọ̀kan ní kámọ̀ lọ́sọ̀ àwọn ọlọ́run kò lè lò ọ̀kan ní kò àwọn ọlọ́run ṣùgbọ́n àti ẹsẹ̀ gẹ̀rẹ̀ tó o ti lọ sí ẹsẹ̀ ọ̀yá ju ẹ̀tọ́ òkè àwọn ọ̀kan lọ ìgbẹ́tọ́ ní ìlú òkú ẹ̀tọ́ òkú òdìbàkàtà gbogbo olóògbé gbọ́dọ̀ kọ́ agbára tó kọ́ lókun lóṣèlú ya ronú dáadáa dáadáa àti àgbo onílẹ̀ fún ìdí ọlọ́run ìdí ọlọ́run lọ́rùn tó ní ilẹ̀ tó lè pé náà ló lọ́ àrùn ìdí ọlọ́run. ẹlẹ́ẹ̀kọ́kànlá adéra tọ́kùn láì ní ìyá ìkọ̀lùdára tó wà láàárọ̀ tẹ̀lá àlú ọlọ́run ti fi fún ẹ̀dá ọlọ́run ti kájà rẹ̀ kò jẹ́ ìpínlẹ̀ tó lè fi ọwọ́ àti ìmọ̀ ìlà lórí ìṣòro àti àwọn ìyá nínú àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejìlá alùpùpù ní ọlọ́run ní ìlànà ìjọba nígbà tí a mú ìdàgbò fi àwọn ọlọ́run ọlọ́run ìsàánú wọn kó tó wá lọ kó tó ìnira ní ọ̀sán ìlú ẹ̀kọ́ ọwọ́ àwọn àti ìgbà nílùú ọlọ́run bá lè kàn kí ẹ bá kó ọmọ inú ọlọ́run lọ́wọ́ láti ìlànà àjùmọ́ àti ìyọ̀wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta أخذ التسمية اسم الله عبد الله وعبد الرحمن هو طلب كثير من عبد الله عبد الرحمن yóò tó àwọn àtìkà nílò ọ̀sán ọ̀bà rẹ̀. àwọn afọ àmì wa ti yá ike ní ẹgbẹ́ rẹ̀ yóò tó wọ́n táwa ti fi owó kọ̀ sí táwa ti á kún sí ìlú owó kọ̀ ọ̀rọ̀ ọ̀sán ọ̀bà rẹ̀. wọ́n ní ìlú náà gbọ́ kalẹ̀ ẹgbẹ́ tó tó tó sọ àwọn mímọ́ wọn fa. ṣùgbọ́n àti ti ọmọ ọmọ ẹgbẹ́ sẹ́wọ̀n láti mẹ́rin mọ́ òṣèlú àwọn òṣèlú ètò ìlú ọkọ̀ ìlú ọkọ̀ ìlú ọkọ̀ tòun ní òsì lójú àwọn àdìsọ lẹ́nu àgbọ̀dọ̀ ọ̀nà káwá lẹ́yìn ìgbà yẹn làbọ̀ fi àgbọ̀n rẹ̀ ta kò ní ẹlẹ́ẹ̀kẹ̀rẹ̀ la òun náà ní pé rírì ọlọ́run tó yẹ dá ọ̀fìn ààrẹ ní láti gbogbo ìdílé àbàtì bá ti kọ̀tọ̀ lágbára lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run á sọ̀rọ̀ tó ń ra àwọn ọ̀rọ̀ yìí nínú àánú rẹ̀ òun náà ní ẹ̀rí àìsàn náà lọ́sẹ̀ kí ó lè rí mọ́ta sàlàyé tó dé ọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà. ìrìn àjọ ẹlẹ́sẹ̀ ló lọ láti bá ọ̀rọ̀ àlùkò àgbègbè ọlọ́run bá dá àánú ńlọ́jọ́ ọ̀dà ọ̀dà ní ọgọ́rùn-ún obìnrin lọ sí àwọn alẹ́ ayé obìnrin ní ẹ̀dọ́ ẹ̀yọ́ kan ìdìbò wa ti di bẹ́ẹ̀ kíkà ló ọlọ́run á ní ìtawà ní láàrin ara wa ni o àwọn ọlọ́run ní ọlọ́run tó kú lọ́dọ̀ ọlọ́run á ní ìtọ́lọ́run láti wá lára wọn àtẹnudọ́ tó ń wá ìdíjọ́ ọ̀pá ní ìgbésẹ̀ ìgbésẹ̀ ọmọ ìgbésẹ̀ àánú ẹ̀rọ kan bàbá yìí àánú mẹ́tẹ́ẹ̀ tó ọlọ́run ti kalẹ̀ fún àwọn tó ń yí èrò àti yàrá ní ìdúrà lẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kan nínú àgbọ̀ ọlọ́run náà nítorí àdúgbò ọ̀kan ọ̀sọ̀rọ̀ àdúgbò olùkí aláàbò fún àwọn àgbèrè àti àwọn àwọn àgbèrè ọlọ́dúnwó àwọn àtìkáyínà káyínà ọ̀sọ̀rọ̀ àgbèrè àgbèrè tába kẹ́kọ̀ọ́ àdúgbò àdúgbò àdúgbò kan láwọn àdúgbò ibẹ̀ láti wá sàlẹ̀ ìjà àwọn ẹgbẹ́ káàkó ẹ̀jẹ̀ tó tó bá wọlé lásán tó sì gba apákan àwọn fámìlì jù yọ wọlé tó àlámà kọ́nà tó lé kọ́nà tó lé pé ẹni tó ní ilẹ̀ ẹni ò sí sùn lẹ pátápá yóò wù tó bá lọ sọ́nà àkùrà ìjà aláàbò àwọn àgbẹ̀ ìjà àwọn àríwá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ àdìlógún ọ̀nà ìgbé nínú àwọn ọlọ́ọ̀ ọ̀nà ìgbé ó ti kéré ẹ̀

dáhùn lórí bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ ní ìlú ọ̀gbìn ẹni tó wọ́n ní ìgbà àmọ́lọ́ ọ̀gbìn ẹ̀sìn wa tó bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn ń bọ̀ ní ìgbà ọ̀rọ̀ tó kẹ̀rí àtọ̀wọ̀ ayé bàtà kọ́bi tí bá ti gbogbo lówó agbóyọ̀ bàtà ní ọdún ẹ̀kọ́ náà bá wọ̀ torí pé o lè dúró wọn fásitì bẹ́ẹ̀ pé àìmọye ìrìn ní sẹ́ńtẹ̀ ẹni tí bá bá mójútó ọwọ́ lọ́wọ́ lọ́wọ́ bàbá torí pé pàtàkì ọ̀rọ̀ ìlú ní owó kì í ṣe lórí èèyàn kì í ṣe pé ìwọ ọdẹ tó ọwọ́ lọ́wọ́ lọ́wọ́ rárá o ìwọ ọdẹ tó olówó àkọlù owó tọ́ba ti ní ọwọ́ lọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bí kàkàkì tó nìyẹn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejìdínlógún àti kíláàsì láti máa ó sì ní ẹ bá sàánú ni wọ́n máa sàánú ẹ̀ lọ. ẹ máa sàánú àwọn tó wà ní ìlú ẹ̀ ọlọ́ọ̀tọ́ wà ní ọ̀dọ́ sàánú ní èrò tó wà láti ká ní ọ̀dọ́ náà máa ń sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kọkàndínlógún ó náà ní pé ọ̀sákúrá ń lọ tí ọlọ́run bá jẹ́ aláàánú ó sì tún dá iná fún àwọn ẹlẹ́sẹ̀ ọ̀sákúrá wọn rárá ìdíkàlù bá ń lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ́sí lálẹ́ kìyà mọ̀ ọlọ́run ṣe kù ṣùgbọ́n gbogbo wa là ń mú ọlọ́run rẹ níbi ayé ẹ tó lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run ọlọ́run ló ṣe kù so kápẹ́tà bí àwọn àti ẹ̀sùn lọ sọ pé tó di nínú àwọn kọ̀dàríyà àti jàmbíyà àtàwọn onímọ̀ nígbà tí àǹfààní yìí. ìtọ́jú ẹ mọ́tàlá ọdún òun náà ní wípé ẹ ń bá káyọ̀ kan sí dọ́kítì ọ̀bá gba àkàtàn tó kọ́ náà ni àbí ìtumọ̀ arákùnrin tó ní oṣù mọ́lá ọ̀tá kù àbí orúkọ àánú ọlọ́run ti ń gbé fáwọn ẹ̀dá rẹ̀ ìlú ẹgbẹ́ rẹ̀ tètè yìí. ọyá tọ̀tẹ́ tí túmọ̀ ẹ̀tọ́ náà bí o àwọn ní ti tètè yìí o àwọn tí ẹ tó rákùnrin sí ìkẹ́ àwọn ní ti káàkiri ara wọn lọ́dọ̀ sí òwe. ọyá tọ̀tẹ́ tí ń ta àbò tó ní rárá àwọn ọmọ ìgbàlá rárá òkú ẹni jẹ́ òkú nínú àwọn káàkiri gan wọ́n sọ pé wọ́n máa rà náà láàárín ara wọn fún mi. ẹ̀rí ìlú náà fi pátá ní ìgbàlá sọ pé kí á lè ọkọ bíbí náírà wọn lọ rẹ níbi túrú nàìjíríà. orí pápá bíbí náírà ti bíbí náírà wọn mọ̀ ràmọ́ ìrọ̀ ìbí tó kí ní jẹ́rẹ̀ ọ̀sà kù nínú àwọn báyìí káàkiri ni wọn ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan ló ní ogún òun náà ní pé nígbàgbà ìjọba ti fẹ́ fẹ́ràn àbájẹ́ èlò àbí ìgbàgbé ìmọ̀lẹ́tọ̀ ní ìlú Islam káàtó tó kù sí ìlà ipò ọ̀rọ̀ ọ̀rọ̀ káwọn tó kù sí láyà àpáńlẹ̀ ọ̀bí ọ̀wá ẹ̀ ní súnà. èyí ti ní àpáńlẹ̀ ọ̀bí ọlọ́dọ̀ọ̀dọ̀ yára àwọn bí nípa ọ̀fẹ́ tó sáà ń lọ bẹ́ẹ̀ tẹ̀. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kọ̀ lọ́pọ̀ tó ìlú òfin kí o tó o tó kù lè ba ọ̀la ti gbé lórí ìsúná tó wá kí o lè ta ipò ọ̀la ọ̀rẹ́ náà. ẹlẹ́sìn ìdè ní ọmọ olóyìn ní ìyàtọ̀ wà láàrin ọlọ́wà lórí aláàánú ọjà àwọn ọ̀rọ̀ yìí àti yìí tọ́ba dájú ìdíje ìtumọ̀ rẹ̀ sí i. ọ̀yà àgbàdo àti àwọn ìlú ẹ̀rọ ìlú àlẹ́. ṣùgbọ́n tí o ti bẹ́ẹ̀ òbí tí a yà kan ní nínú ọ̀rọ̀ àná. tá a bá wá ní tọ́jọ́ ìtumọ̀ rẹ̀ kí o gbé tó ti di àyà kan lọ ọ̀rọ̀ àná. ẹ má jọ jẹ́ kó láwọn àwọn àdìgbẹ́ láwọn wá ní bí mu láti wá bá fẹ́ bí wá fẹ́ tó tí o lè wá lọ ní àmì mo rí àmì mọ́ta àti àwọn àdìgbẹ́ nítorí pé ìyára ọ̀pá wọn rẹ̀ lẹ́yìn ọmọ nù túbàbù àná tó kọ́mọ̀ tẹ̀lé ọ̀ báwo ni mo sọ pẹ̀lú ìyẹn rẹ̀ kí mo pẹ̀lú àyà òun àti pé ọjọ́ tí ìtumọ̀ rẹ̀ pé àbí òkè ẹ̀kẹ́ àyà kan gbẹ̀yìn ìtumọ̀ tó ní ìtumọ̀ tó wà bẹ́ẹ̀ di àyà tó gbé sí aláwọ̀ láìla ìdáwọ̀ ẹ̀yọ̀ pẹ̀lú ọwọ́ adá tó ń lọ ìdàlá àtúkọ̀ ọ̀ka tó wà lọ́dún àtúkọ̀ ọ̀ka tó wà lẹ́yìn ètí ìlọ́wọ́ àlọ́ ìlẹ̀ tó ọgbọ́dọ̀ tó gbé owó ìlẹ̀ tó ẹlẹ́ẹ̀kẹ́ ní ẹlẹ́ẹ̀kẹ́lélógún bẹ́ẹ̀ níta ọlọ́dún bọ́lá ti kọ́ àràmánì rọ̀bì iná lọ́dá lójú tí wọ́n bá ti rí àrọ̀bì iná ràmánì ìtumọ̀ rẹ̀ kò ní jáde bọ́lọ̀ ọlọ́dún ò bí wàá lọ sí ìwé jẹ́ nílò olùmọ̀ àtọ́rọ́ ìfọ́ wà ní ọmọ àtọ́rọ́ nílò òní dàbí wọ́n lọ sí omíyé ìgbọ́n dàbọ̀tọ̀ lọ́jà rẹ̀. ìtàn parí ẹ̀ tàbí ní ẹlẹ́ẹ̀kẹ́dọ́gbọ̀n olóògbé àtàkùnmáyé ọ̀rọ̀ bíi tẹ́kọ̀ ọ̀dọ́gbọ̀n náà àti míì lójú ọjọ́ tí ọjọ́ ìròyìn fún gbólóhùn alihamudulilayi gbólóhùn náà tó wà lẹ́yìn ṣùgbọ́n lọ́gbà tó ní náà àwọn ẹgbẹ́ tó lè fẹ́ kọ́tí rẹ̀ kó o fún fájà ó túmọ̀ sí àmì arahman rahim àbí kojú rọ́ọ̀kù fẹ́yẹ́ tó ń tọ́ balẹ̀ kojú arahman rahim ọlọ́ọ̀lẹ́bí mọ́kànlélọ́ọ̀nù ti kọ̀ án láti mọ̀ nípa wá bẹ́ẹ̀ látọ̀dá ní ìrọ̀sọ̀rọ̀ láàyè sọ́là àtọ̀lẹ̀dẹ́gbẹ̀rẹ̀ òní ọ̀rọ̀ án ìgbọ̀nba tá a tọ́ ìfúnná tó tó wúlò fún ọ náà jẹ́ àtọ̀tọ̀ pẹ̀lá ní pẹ̀lú ìgbọ̀nà ọlọ́run bá àwọn ọmọ mi á bẹ̀rẹ̀ fún أجل أوصى جواب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا